ẹ káàsán ẹ káàsán ẹ káàsán gbogbo ilé o ẹ káàsán o ṣàlàfíà làbá yín ẹ káàsán ẹ káàsán o ẹ yọ bẹ bá ṣe ń wọlé ẹ máa bá wa pín ètò yẹn ẹ bá wa pín ètò bẹ bá ṣe ń wọlé ẹ bá wa pín kẹdẹ bá wa love and like orúkọ tiwa ní ọmọ Ọbàtálá Olóṣùmarè bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí ẹ ti rí tọ́píìkì yẹn ẹ dẹ̀ ti rí àwọn photos tá a fi síbẹ̀ ọ̀rọ̀ òkúta gidi àti yèyé ọ̀ṣù a dẹ̀ tún máa fojú wo nǹkan tí Alùfùlání tó sọ a máa fi ojú wò ẹ rí i pé ńgbà tí kéèsì yìí kọ́kọ́ bóde tó kọ́kọ́ you know, come to uh, Facebook tó kọ́kọ́ wá sí Facebook mo mo ní kí àwọn oníṣẹ̀ṣe kan má kọ́kọ́ you know, ó ti ó ti fast jù kan bẹ̀rẹ̀ sí ní sọ pé ah, ìyá yìí o ó ti fẹ́ tú àṣírí òkúta gidi o àwọn òdìsàn dìsàn dà mo ní torí lẹ́yìn ìgbà tí mo wo fídíò àwọn àwọn méjèèjì mo rí pé something ò clear láàrin yẹn good day Mr. Shuku welcome mo rí i pé nǹkan kan ò clear láàrin yẹn mo rí i pé ó dà ìyá yẹn ò straight kò wá straight forward pẹ̀lú nǹkan tó ń sọ àwọn nǹkan tí òkúta gidi àti reaction òkúta gidi gan kò wá straight forward mo ní ó dàbíi pé wọ́n play theatre ni <laughs> thank you welcome Mr. Victor obo mo ní ó dàbíi pé wọ́n ń play theatre pẹ̀lú wa ni mo ní gbogbo nǹkan tí àwọn àáfàá yẹn ń ṣe wọ́n kàn fẹ́ ṣàfi sí orí àwọn èèyàn wípé iṣẹ́ ọlọ́run làwọn ń ṣe mo dẹ̀ ṣe ń bìlíf wípé nǹkan tó ń ṣe nìyẹn all these things tá à ń rí tí gbogbo wa ń jáde tálùfà àlìfùlání náà kò tí ì rí òkodoro ọ̀rọ̀ ó ti ń pe ìyá ọ̀ṣun lónírọ́ ó ti ń pe òkúta agídí eh, as the victim lójú tèmi ó fẹ́ dàbíi pé àlùfùlání gan ó mọ̀ nípa tíátà tí wọ́n ń ṣe yẹn kò yẹ yín sìn ó fẹ́ jọ bíi pé àlùfòlání fúnra rẹ̀ ó fẹ́ mọ̀ nípa tíátà tí à ń wò lọ́wọ́ yìí àlùfòlání ó fẹ́ dà bẹ́ẹ̀ pé ó mọ̀ ń pẹ̀. mo sì ń stick ẹnu sí that ìyá tí ó ní ọlọ́ṣun lòun yìí mo doubt tó bá jọ lọ́ṣun ni mo doubt tó wáyé pé gbogbo alọ́ ń bọ alọ́ ń ṣe iṣẹ́ fáwọn kan níbi ọ̀ṣun alọ́ ń ṣe iṣẹ́ fáwọn kan lódò alọ́ ń ṣe kinní kan ní eh, Yemọja alọ́ ń ṣe this and that gbogbo nǹkan yẹn fẹ́ jọ irọ́ lójú mi tẹ́ bá wo odò tẹ́ bá wo odò tí wọ́n ní àwọn lọ bọ yẹn odò yẹn wà so dirty and so muddy odò tọ́lá àwọn ti lọ ṣe iṣẹ́ wọn tó lọ ṣe ó wà so dirty and so muddy àwọn ọlọ́ṣun ò ní lo irú omi yẹn fún nǹkan tó ń fẹ́ ṣe. and from their story from the beginning wọ́n sọ pé àwọn kan ló ní agbègbè yẹn but if you ask me agbègbè yẹn ò di kò kò belong to any of them agbègbè yẹn belong sí federal government ni express road yẹn àti ibi tí odò yẹn wà ó belong to federal government ni These people are only playing theater to make the oníṣẹ̀ṣe feel like uh, uh, they are liars, they are, you know, this and that. Tó bá dẹ̀ jẹ́ pé Hmm. To tó bá jẹ́ pé Uh, because I've seen àwọn èèyàn míì tó ń sọ pé eh, ó yẹ kí wọ́n dáríjì ìyá yẹn ni tí ìyá yẹn bá rí lè jáde wá purọ́ ẹ má dáríjì ẹ jẹ́ kó ṣẹ̀wọ̀n. kò yẹ yín ẹ jẹ́ kí ó ṣẹ̀wọ̀n tó bá mọ̀ọ́mọ̀ wá pa irọ́ mọ́ àáfàá òkútagídí àbí kí ni táìtù rẹ̀ tó bá mọ̀ọ́mọ̀ wá pa irọ́ ọmọ ni láti fi gain ni táì láti fi gain ni you know popularity àbí láti fi ṣe anything let her go to jail kò yé yín èmi á fẹ́ sọ pé kí inspector general of police should look into this case inspector general of police should look into this this case but having said that mo fẹ́ believe wípé gbogbo àwọn tí gbogbo àwọn tí wọ́n ń jáde gbogbo àwọn àfáà tí wọ́n wá ń jubiléètì pé ah, ìyá ojú ti ti ya àwọn olóríṣà o ìyá ọ̀ṣun ti ṣe kíníkan kíníkan mo fẹ́ sọ pé wọ́n wà nínú meeting tí wọ́n plan nǹkan yẹn ni pé ẹ jẹ́ ká ṣe nǹkan báyìí ẹ jẹ́ ká ṣe báyìí so that a lè tún eh, kind of promote eh, ẹ̀sìn wa Islam wa tí ó ti ń lulẹ̀ ńlẹ̀ Yorùbá nǹkan táwọn people yẹn ń ṣe nìyẹn nǹkan tó ń ṣe nìyẹn kò possible kí ìyá ọ̀ṣun sọ gbogbo nǹkan tó bá pé <laughs> oníṣẹ̀ṣe ni lóòótọ́ kò pọ́síbù kó oníṣẹ̀ṣe kan jáde kó dẹ̀ wá sọ̀rọ̀ bí ìyá yẹn ṣe sọ̀rọ̀ dàtẹ̀ eh, wọ́n wá gbọmọ lọ́wọ́ òun ni o wọ́n wá òun lòun ṣe gbá o òun lòun ṣe tọ̀hún o kó wá dé police station kó dẹ̀ wá máa sọ fún wa wípé òun ò mọ kò gba eh, òkúta gidi sí má pè ní kò gba gidi bóyá wọ̀ mí lẹ́nu di òkúta gidi gà ni mo máa ni mò ń sọ kó wá máa deny wípé òun ò rí ṣé ó fẹ́ sọ fún wa wípé when these things uh, were going on when the case of this ọ̀n lọ sí ìyá ọ̀n lọ bọ odò àbí wọn lọ bọ odò ṣé ó fẹ́ sọ pé òun ò rí nǹkan yẹn online ni kò mọ òkúta gidi yẹn kó ba lè mọ̀ pé ẹni tí mo ti rí ríre o ẹni tí mo ti mọ̀ ríre o ṣé kò rí nǹkan yẹn ni so if this woman is actually lying i will say pẹ̀lú gbogbo scenario yẹn wọ́n plan ní nǹkan yẹn láti gbé woman yẹn jáde wọ́n plan ní nǹkan láti gbé woman yẹn jáde and ó fẹ́ jọ bíi pé ọwọ́ àlùfùlání wà ń bẹ̀ bí òun ṣe jáde wá pùtù àwọn ọ̀rọ̀ ẹ̀ ṣó tó ṣe ní àtìǹkà náà ṣó tó ṣe lánàá yẹn bó ṣe wá pùtù ọ̀rọ̀ ẹ̀ tó tún wá ń pe òkúta gidi yẹn ẹ̀ rí i pé ó àrẹ́ǹjì ó àrẹ́ǹjì kọlù òkúta gidi yẹn ni for him to come and do that show and with all the things he said ẹ rí i pé àwọn àfáà yẹn wọ́n ń ṣe nǹkan kan ọ̀ndájì ni wọ́n ń ṣe nǹkan kan ọ̀ndájì ni ẹ jẹ́ ká lísìn sí ẹ jẹ́ ká lísìn sí nǹkan tí lọ́ọ̀yà ìyá àmì ìyá ọlọ́ṣun àmì lọ́ọ̀yà Òkútagídí yẹn ẹ jẹ́ ká lísìn sí nǹkan tí ó sọ. Mo rántí padà fi I mo ń bọ̀ mo ń bọ̀ ẹ jẹ́ kí n gbé sí spíkà ká bá lè gbọ́ dáadáa. tí ìyá gidi she should not do that Kole lè kó bá kò nira láti kó bá but we never heard anything from the or ọlọ́sùn directly but from Saying people yes i know i have I've, before i came in i was uh, before i came out I was looking for where to see the ìyá Ọ̀ṣun pé ó sọ̀rọ̀ but mi ò mi ò rí ibi tó ti sọ̀rọ̀ but ó ní ó ní fídíò kan tí wọ́n tí mo rí tí wọ́n ní àwọn ọmọ ìyá Ọ̀ṣun nìyẹn àwọn ọmọ ẹ̀rẹ́ ti ń bẹ̀bẹ̀ but èmi ò rí ibi tí àwọn ọmọ yẹn ti bẹ̀bẹ̀ wọ́n kàn yà ká gbọ́gbọ́ síbẹ̀ yẹn ni mi ò rí ibi tán ti bẹ̀bẹ̀ do you understand mi ò rí ibi tán ti bẹ̀bẹ̀ wọ́n ní after that pé wọ́n lọ wọ́n lọ arrest ẹ̀ kò yẹ kó arrest ẹ̀ ó yẹ kí wọ́n arrest ẹ̀ tó bá ń purọ́ you understand a ní sọ pé torí pé a ti jẹ́ oníṣẹ̀ṣe o then kí a gbé oníṣẹ̀ṣe lẹ́yìn oníṣẹ̀ṣe tó bá fẹ́ fún ìṣẹ̀ṣe lórúkọ burúkú kò sí nǹkan tó máa gbé lẹ́yìn gbogbo nǹkan yóò look real sí mi gbogbo nǹkan yìí kò look real sí mi àti ìyá ọ̀ṣun ni o àti òkúta gidi ni o àti bàbá tí wọ́n sọ pé òun ní àràbà ní Kwara State yẹn ni o gbogbo scenario yẹn ò look real sí mi gbogbo ilé la ẹ káàbọ̀ everybody gbogbo scenario yẹn kò look real sí mi láti ìgbà tó ti gbé gẹ́ẹ̀kan jáde tí wọ́n ní ó ń ka kéwú ó ń ṣe this and this and that a máa rán lọ sí Mecca àti ìgbà ni mo ti ń suspect gbogbo àwọn àfáà yìí pé wọ́n rí pé àwọn ti lulẹ̀ wọ́n dẹ̀ ń wá every way láti uh, you know, láti stand up. You know, I told you, I said the woman was going to deny all these things. Mo ló màmá yìí máa deny gbogbo nǹkan tó ń tó sọ. Mo ní màmá màmá yìí ò correct lójú mi. Mo ní tí mo tí oníṣẹ̀ṣe bá fún tí ìyá ọlọ́ṣun bá fúnyàn lọ́mọ. Tí ó dẹ̀ rí pé ẹni tóun fún lọ́mọ yẹn, ó fẹ́ máa tẹ ojú ìṣẹ̀ṣe mọ́lẹ̀. Mo ní ó máa sọ̀rọ̀ with ìbínú ó máa sọ̀rọ̀ with authority ó máa sọ̀rọ̀ with confidence but ìyá yóò sọ̀rọ̀ with confidence even eh, òkúta gidi tí wọ́n ní wọ́n purọ́ mọ́ gan ìgbà tóun náà ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ bí òkúta gidi ta ti rí tó ti ń ṣe bí ọba tó ti ń ṣe bí pé lòun ní gbogbo ayé kò sọ̀rọ̀ bí eh, eh, irú ẹni bẹ́ẹ̀ yẹn kò surprise ẹ̀ wípé wọ́n purọ́ mọ́ so gbogbo yẹn look gbogbo nǹkan yẹn be like game ni Alufulani náà tún fẹ́ jáde òun náà tí ó ti conclude ó conclude like eh, ìyá yẹn purọ́ ni ìyá yẹn ṣe kíní kankan no you will see something wípé nǹkan kan ò correlate nǹkan kan ò lọ there is a but there is a comma there. ẹ yẹ ká gbọ́ lọ́ọ̀yà wọn. pé ọlọ́run bá padà fi ojú òkùnrọ̀ ó padà fi hàn ṣẹgbọ́ ó sì fi òdodo. ìyá ní àmì eh, lọ́ọ̀yà wọn ní ọlọ́run padà fi ojú òkùnrọ̀ hàn báwo ni lọ́ọ̀yà a whole lawyer tó jẹ́ certified lawyer ní kéèsì ò tí ì court kò tí ì wà certified pé ìyá yẹn purọ́ ni àmọ́ reason bóyá yẹn bí ìyá yẹn eh, reason tí ìyá yẹn ṣe sọ pé òun ò mọ òun ò mọ òkúta gidiri àmọ́ bóyá wọ́n threaten ẹ̀ náà dóòmí ò believe pé wọ́n threaten ẹ̀ kò yẹ yín àti ìmọ̀ yẹn then the lawyer will come out and be saying ọlọ́run ti fi eh, eh, ojú òpùrọ̀ hàn it's to me what they are trying to do is that ìyá yẹn ti accept yẹn lójú tiwa kán máa sọ fáwa ní eh, you know online ìyá yẹn ti accept pé onírọ́ lòun eh, nǹkan tá a dẹ̀ fẹ́ ṣe ń sìn a máa bẹ bàbá eh, òkúta gidi ni kó forgive ẹ̀ then case yẹn máa die down ó tún wá lè jẹ́ pé commissioner of police tí àwọn ń pariwo kiri yẹn gan ó wà pẹ̀lú àwọn tí wọ́n jọ plan nǹkan yìí kò yẹ yín commissioner of police yẹn ó lè mọ̀ nípa gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí A lawyer will not come out and be saying, eh, Ọlọ́run ti fojú kìíní. Case, the case has not even gone to, to court. Ṣebí ọ̀dọ̀ ọlọ́pàá ni wọ́n ṣì wà. So how would you be concluding wípé kéèsì, you know, ìyá ti, ìyá ti sọ pé irọ́ lòun pa? We have not seen any video where the woman is saying it. Ẹ má ṣì mí gbọ́ o, mi ò ní ìyá yẹn sọ òótọ́ o. Èmi náà ò bìlíìfù nǹkan tí ìyá yẹn sọ o. Mi ò bìlíìfù the way tí ìyá yẹn ṣe gbé nǹkan ẹ̀ kalẹ̀, mi ò bìlíìfù ẹ̀. Kò yẹ yín, but kò eh, lè <laughs> jáde ìwọ lọ́yẹ̀kọ́ pa máa sọ pé ọlọ́run ti fi ojú òpùrọ̀ hàn ojú òpùrọ̀ wo lọ́lọ́run fi hàn adájọ́ wo ló dájọ́ ta fi wá rí i pé ojú òpùrọ̀ is out. Mr. ni you are right. Aliflani action sound, eh, sounds conclusive without hearing from the Ìyá Ọ̀ṣun. Ẹ jẹ́ ká máa gbọ́. lọ́ọ̀yà yìí lọ. nígbà tí àkọ́kọ́ rí fídíò yẹn tó ń trend ní Facebook tí wọ́n ní bàbá wa Òkútagídí àná kọ́lọ́wọ́n bá kó bá ṣàlékù tẹ wípé àti bàbá òkúta jíjẹ èmi yìí wọ́n ní ìyá àṣàbí ìyá bẹ̀bí ọlọ́sùn wọ́n ní wọ́n ní wọ́n wá agbára wá sí ọ̀dọ̀ àwọn ṣùgbọ́n ẹ̀sẹ̀ ni pé wọ́n tẹ̀ sọ pé. ẹ lè pe wọlé tẹ bá fẹ́ tí àwọn làwọn bá wọn ṣe tí wọ́n fi rọmọ bí. pé ifun gan ọgbà tí wọ́n níṣòro pẹ̀lú ẹgbẹ́ ọmọ wọn àyàwó wọn níṣòro pẹ̀lú ẹgbẹ́ wípé àwọn náà làwọn bá wọn di ẹgbẹ́ ẹgbẹ́ so ìgbà táwa rí fídíò yìí tó wá ń trẹ́ǹdì àwọn olólùfẹ́ bàbá Fagidi wá ń pè here and there both home and abroad ah bàbá ẹ jáde ẹ fèsì ẹ sọ̀rọ̀ ẹ ṣe gbà ṣùgbọ́n gẹ́gẹ́ bíi ní tí wọ́n bá bọ̀ ní the other time pẹ̀lú àwọn oníṣẹ̀ṣẹ̀ ìgbà tí wọ́n kọ́rọ̀ wá sí ọ̀dọ̀ commissioner of police tí commissioner of police bẹ̀ sọ fún wọn pé from that moment àwọn ògbúdọ̀ gbọ́ kẹ́nìkan kan tó àtàkì ara wọn lórí social media so for that reason nígbà tí bàbá Òkútagidi tí wọ́n rí nǹkan tí ó ṣẹlẹ̀ yìí tí wọ́n call attention wọn sí fídíò yẹn the first thing tí wọ́n ṣe òun náà ni pé wọ́n contact àwa tá a jẹ́ lọ́ọ̀yà wọn wọ́n jẹ́ contact àwọn àgbàlagbà kọ̀ọ̀kan nílọrin lẹ́yìn táwa dẹ̀ fún ọ ní advice gẹ́gẹ́ bí iṣẹ́ wa nílànà òfin pé òkè tí situation báyìí bá ṣẹlẹ̀ èèyàn kí okun ó wá ruru káwa ruru tá a bá torí pé bí nǹkan ṣe rí la ṣe fẹ́ respond responsibility kíyàn náà tún lọ lùgbàdì òfin tàbí sọ fún wọn pé kí wọ́n má respond òun ló dẹ̀ fà táwọn náà fi respond so ìgbà tó di pé wọ́n invite wọn sí radio station wọ́n consult wa a ní kò sí problem you can go ahead bọ gbogbo nǹkan tẹ̀lé lẹ́yìn ìgbà yẹn o ẹ lè wá ṣẹ̀ṣẹ̀ wá lọ sí online kẹ wá sọ pé tó nǹkan báyìí báyìí báyìí o ibi tẹ bá dé ni o but alhamdulilayi ní èmi yìí bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò gbàgbọ́ pé allegation tó fi kàn wọ́n pé rọ́ ni ṣùgbọ́n lọ́wọ́ bá fi indicate bàbá wa òkúta gidi. báwo báwo ni ọlọ́run ṣe vindicate òkúta gidi nǹkan táwọn ń sọ jáde ipe àyà ah, ń bẹ̀bẹ̀ ìyá ń ṣe kinní kan ìyá lòun ọmọ ní it just dey saying it àti ìgbọ́ lẹ́nu ìyá yẹn àti ìgbọ́ lẹ́nu ìyá yẹn eh, Mr. Gbab wọ́n ní my question does the woman real ìyá ọ̀ṣun because there nothing to wọ́n fẹ́ wọ́n bí wọ́n bí wáyé pé ṣé ìyá ọ̀ṣun gidi ni ìyá yẹn ni ẹ̀yin tí ẹ bá mọ ìyá yẹn sí ìyá ọ̀ṣun gidi ẹ jẹ́ ká mọ̀ torí èmi náà béèrè the same question so is this person really ìyá ọ̀ṣun is this person you know eh, torí kò sí nǹkan táwọn èèyàn ò lè fake kò sí nǹkan táwọn èèyàn ò lè fake just to you know sọ pé àwọn get a vindication they can fake anything all these things look like fake to me kò yẹ yín gbogbo nǹkan yìí normally oh, eh, It's it's it's looking like fake to me. It is not real. These people are just lying. Ìyá yẹn èmi ò fẹ́ believe wí original ìyá Ọ̀ṣun ni. Kò yé yín. So na na na na now wọ́n ti arrest ẹ̀. na na na na. ó ti ní lọ́ọ̀yà sílẹ̀. Na na na. now ó ti ní lọ́ọ̀yà ó ti ní lọ́ọ̀yà ẹ̀. ṣebí nǹkan yẹn ṣe rí nàìjíríà nìyẹn tíyàn ní personal lawyer ẹni tí you know poor person ní personal lawyer. nana nana wọ́n ti reprimand ẹ. IG of police must get involved in this case. The IG of police must get involved. I don't trust that commissioner of police. I don't trust her ẹ wo bí gbogbo wọn ṣe rọ lọ sí you know òun rọ lọ sí ṣé wọ́n ti lọ sí kọ́ọ̀tì ni mi ò I don't know ṣé wọ́n ti lọ sí kọ́ọ̀tì ni wọ́n ti lọ kọ́ọ̀tì ni ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹjọ́ ẹ bá wa kọ́ ṣé wọ́n ti lọ kọ́ọ̀tì ni Lárúbáṣe ni I'm a Muslim and uh, most the Muslim I know are involved in the ìṣẹ̀ṣe too. Ọlámi pọ̀ sí let me read from here. Màá ka kọ́mẹ́ǹtì eh, yín o ó ní màmá òkútagídí denied he have never met the woman before later they said the woman is the one that came for help from òkútagídí. That is what they are telling us. Do you understand? That is what they are telling us. But we don't, we didn't hear the woman saying it. Tí àwọn bá tí gbogbo nǹkan tó ń sọ tó bá jẹ́ òótọ́ ni, wọ́n á fẹ́ because wọ́n máa wà more authentic tí woman yẹn bá sọ fúnra rẹ̀ not them coming to be telling us they should allow the woman to say it people will believe it more when the woman say it i am not saying that if the woman comes to say it eh, it, makes it eh, ẹ jẹ́ ká gbé call tó ń bọ̀ mo ń bọ̀ ẹ mú sùúrù òkọlà à ń gbọ́ yín ẹ ló kọlà. ẹ ṣe à ń ẹ à ń gbọ́ yín sìn yes ẹ káàsán ẹ kó ètò mà. Yeah, ẹ ṣe. yes ma bẹ́ẹ̀ni ṣe rí sí ni wípé àwọn àáfàá wọ̀nyí hmm. búlì ni wọ́n mm-hmm. bẹ́ẹ̀ni ṣe rí níwọ̀nba ọgbọ́n orí ti tèmi o hmm. mo rí i pé ìyá yẹn mi tí mọ wọn tí lọ sílé ẹjọ́ wọn tí lọ sí kóòtù báyìí. okay. number one a máa rí i pé ibi táwọn pípì bá ti ní population wọ́n máa ń búlì àwọn tó bá wà bẹ́ẹ̀ ni pàápàá ẹ̀sìn yẹn i'm not against the, the religion. but ẹ eh, but ẹ eh, eh, ẹ mú sùúrù o kí ló dé tí a àwọn oníṣẹ̀ṣe ní you know, kan lọ ba, kan lọ support give support for woman yẹn bí a ṣe rí àwọn mùsùlùmí tán lọ give support fún òkúta gidi. hello hello ṣe ń gbọ́ wa ṣe ń gbọ́ wa. mo ń gbọ́ yín mà okay mo ń gbọ́ yín mo ń gbọ́ yín mà. ẹ gbọ́ question tí mo béèrè. hello ma ṣé ń gbọ́. à ń gbọ́ yín à ń gbọ́ yín mo ní ṣe question tí mo béèrè. mo ní mo ní ẹ right mo ní ẹjọ́ àwọn oníṣẹ̀ṣe nìyà bó ṣe máa àwọn máa ń dákẹ́ sínú ilé ìrànlẹ́ fi wọ́n lẹ̀. Ah. àwọn pípọ̀ ìtẹ̀dẹ̀rẹ́ àwọn tó bá ti di titi wọn wọ́n máa gbé ẹjọ́ yẹn lọ sí to highest level ni àwọn oníṣẹ̀ṣe náà máa ń ní ẹ ká ẹ ká parí ẹnu lé ẹ ká ṣe ẹ ká mọ̀ because wọ́n ti rí i pé àṣírí òkúta aláàkìtì àṣírí òkúta alágídí yẹn ti tú because nínú fídíò kan òkúta alágídí yẹn sọ pé òun ò ríran yẹn rí òun ò mọ̀ rí mm. òun ò mẹyẹ tó ṣú òun ò pàdé ẹ̀ rí mm. níbo lẹ ti wá rí pé níbo lẹ ti wá lọ pàdé ẹ̀ tẹ́ ti mọlé tó ń gbé kẹ́ tó lọ fọlọ́pàá gbé nulẹ̀ mm. because mi mọ̀ bóyá ti rí fídíò yẹn tí òkúta gidi fúnra ẹ̀ náà sọ pé òun ò rí ayẹ rí òun ò mọ̀ rí fídíò yẹn náà wà bẹ́ẹ̀ mm-hmm. tó lóun ò mm-hmm. mọ̀ yáyẹ rí òun ò rí rí òun ò mẹyẹ tó ṣú òun ò pàdé níbo lẹ wá ti lẹ ṣe aṣáré tètè mú. kí ló ń ṣe. four hours ẹ ti fọ ọlọ́pàá lọ gbé nínú ilé. Hmm. Hmm, ṣé criminal offence ni woman yẹn ṣe ọ̀rọ̀ méjì ni hmm. wọ́n sọ wípé lágbẹ́já sọ pé tàmàdó sọ wípé sọ pé ẹ̀jẹ̀ mú ọlọ́pàá wọ́n ti ti woman yẹn mọ́ ilá tànà ṣé woman yẹn pààyàn ni tí wọ́n ṣe lọ tì mọ́lé ṣé criminal offence ni pé kí n sọ wípé lágbẹ́já ṣe báyìí kẹ́ni ẹjẹ́ ká ìmájì pé ó kì wọ́n parọ́ mọ́. Hmm. woman yẹn parọ́ ẹ jẹ́ ká sọ pé woman yẹn parọ́ ṣó tó kí wọ́n ti yàn mọ́lé. kò tó kí wọ́n ti ibi tí ọ̀rọ̀ kọmíṣánná yẹn ti jẹ jáde nìyẹn kọmíṣánná yẹn náà òun náà ara wọn ni. bẹ́ẹ̀ ni òun náà ṣe lọ ti arábìnrin yẹn mọ́lé wọ́n ti wúmọ̀ yẹn mọ́lé wọn ò wo bí fámìlì yẹn ṣe máa jẹ bó ṣe máa mu torí pé ó sọ̀rọ̀ káàdì náà jẹ́ ìfipá ẹni tó ń pè yẹn máa pè yín padà jẹ́ kí Kọ́lá yìí sọ̀rọ̀ tánná ẹjọ́ ẹ má bínú. ìyẹn kejì ṣé ó tó kí wọ́n ti woman yẹn mọ́lé láti àná tẹ́lẹ̀ ṣe investigation lọ́wọ́. kò tó bẹ́ẹ̀. àwọn oníṣẹ̀ṣe àwọn dákẹ́ sínú ilé hmm. àwọn pípù yìí wọ́n kóra wọn jáde bíi bàbèṣùá wọ́n sú lọ bí eṣú. Hmm. wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n ṣe máa ń ṣe nìyẹn wọ́n máa máa pressurize yín ni wọ́n máa máa bully yín ni wọ́n á fẹ́ bully yín to silence kẹ́ má bàa sọ̀rọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe woman yẹn lẹ́ẹ̀kẹta mà kí n tó fi mm. parí ẹ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe fún woman yẹn ni pé wọ́n fẹ́ pa woman yẹn lẹ́nu mọ́ wọ́n á ní kó ṣe fídíò kó apologize. Hmm. ṣé ni mo jẹ̀ mọ̀ pé àwọn méjèèjì mọ́ra woman yẹn mi believe ẹ̀ hundred percent ó mọ̀ máa yẹn rí wọ́n mọ́ra wọn rí gbogbo nǹkan tí yẹn sọ hmm. ṣe I could be wrong but mo believe pé yẹn ẹni tó dẹ̀ lè jẹ́ kárí ìdí òótọ́ òun ni ìyàwó bàbá yẹn ìyàwó bàbá Òkútalágídí tó lòun ṣe kíní ọmọ fún torí woman yẹn sọ to the extent pé òun àti bàbá Òkútalágídí ìtànà. Mm. ṣé ẹ ń gbọ́ mà. à ń gbọ́ yín à ń gbọ́ yín ẹ má bínú. woman yẹn sọ to the extent pé Òkútalágídí àná ìyẹn bàbá ilé tó wà ń bẹ̀ pé òun àti ẹjọ́ ní nǹkan mm. ṣé rọ́nà ló ń parí gbogbo bẹ̀yẹn ni wọ́n wá rí i pé ah, àṣírí bọ̀bọ́ yẹn ti tú kinní yẹn ti go viral mm. wọ́n sáré lọ gbé woman ẹnu ilé wọ́n fẹ́ pa lẹ́nu mọ́ kó wọ́n jẹ́ kó bọ́ síta ẹ jẹ́ ká gbọ́ tẹnu woman yẹn bẹ́ẹ̀ni wọ́n jẹ́ ká gbọ́ tẹnu eh, woman yẹn níbo lọ́ọ̀yà àwọn oníṣẹ̀ṣe wà. èmi ò fẹ́ èmi ò fẹ́ sọ pé òótọ́ ni woman yẹn sọ mi ò fẹ́ sọ pé òótọ́ ni woman yẹn sọ because eh, woman yẹn ò ṣó kò fún mi ní something to believe that she she she's uh, uh, saying the truth. nǹkan tí èmi ń fì lórí mi ni wípé These people are playing with people's intelligence. They are playing with people intelligence, uh, you know, emotions. Iya yìí gan, ó lè jẹ́ òun gan Muslim ni. Because how is it that uh, irú kẹ́sì yìí wà ńlẹ̀? Kò dẹ̀ sí eh, oníṣẹ̀ṣe kankan tó lọ back ìyá yìí up. Ṣé wọn ò mọ̀ ni? Ṣé wọn ò ni? wọ́n ní according to kí bọ́ọ̀ yìí um, Azeez tó ń ṣe ta lọ ó ní wọ́n ti gbé àwọn um, agbẹjọ́rò dìde wọ́n ti débẹ̀ lánàá. ok àti ìgbọ́ láti ẹnu títí wọn di sí i. bọ̀ kó yẹ káwọn náà ti jáde síta báwọn àáfàá yìí ṣe ń dúnmọ̀ wuru tó ń dún kòkò máwọn èèyàn káàkiri tí wọ́n ń parọ́ oríṣiríṣi because àti ìgbọ́ nǹkan láti ẹnu woman yẹn ní up till now. ṣé òkúta gidi yẹn ẹ ṣé ó ti ó ti búra ni kò búra kò sọ ọgbọ́n. ó kọ ṣá ọlọ́pàá gbé wúmà yẹn ṣá. ó kọ̀ fọlọ́pàá lọ gbé straight ni èyí ìbúra kò búra èyí kùránì ọwọ́ ẹ̀ kò fi búra èyí ti ṣẹ̀ṣẹ̀ kò fi búra kò fi kankan búra ó kọ̀ lọ gbé wúmà yẹn nulẹ̀ ni wọ́n lè lọ tì mọ́lé. sọ àlùfùlání wá jáde sí ó ń sọ fún wa wípé wọn kì í fi wọn kì í fi kòránì búra many times ni àwọn ti fi kòránì búra níṣojú bàtà ti. àbí o ṣebí kòránì ló ṣebí kòránì ló gbé lọ sódò ló lọ fi rẹ odò ṣebí kòránì ló gbé lọ fi rẹ odò. Eh. ó ṣe wá jẹ́ ẹ̀sìn ni kò lè fi kòránì búra alábòsí ni àwọn àfáà yẹn alábòsí ni wọ́n alábòsí ni wọ́n Al-Fulani ó ń sọ fún wa wípé eh, Islam wọ́n lè jà fún wọ́n lè jà fún ẹ̀sìn wọn wọ́n lè jà fún eh, ṣe fámìlì wọn àti bísínẹsì wọn ṣàkà nǹkan yẹn mẹ́ta but kí ló dé tí àwọn wá ń sọ wípé eh, other people ò gbọdọ̀ jà fún beliefs wọn. títí wọn. because they are telling us now that pé àṣejù ni wá torí pé à ń jà fún beliefs wa but àwọn yẹn àwọn àwọn ní right láti máa ṣe gbogbo ìranù táwọn ń ṣe yẹn. bẹ́ẹ̀ni wọ́n fẹ́ẹ́ pa wúmà yẹn lẹ́nu mọ́ ni nǹkan tí wọ́n fẹ́ẹ́ ṣe fún ni àṣírí ti tú torí wọ́n mọra wọn dáadáa wúmà yẹn ó mọ òkúta lágídí mm. wọ́n wá fẹ́ẹ́ pa wúmà yẹn lẹ́nu mọ́ wọn fẹ́ kán sọ̀rọ̀ nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mm. ọlọ́pàá ló dẹ̀ ń ṣe ṣùgbọ́n tó lè jẹ́ kárí ìdí òótọ́ òun ni kí wúmà yẹn náà kí àwọn oníṣẹ̀ṣe gbé lọ́ọ̀yà tí wọ́n dìde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. káwọn oníṣẹ̀ṣe náà dẹ̀ kóra wọn lọ síbẹ̀ kí wọ́n lọ dáàbò bo wúmà yẹn kí wọ́n jẹ́ ká gbọ́ ti ẹnu wúmà yẹn náà bẹ́ẹ̀ni. because láti ìgbà tí woman yẹn ti sọ̀rọ̀ tán àgbọ̀n mm. kankan mọ́ wọ́n ti tì mọ́lé until now wọn ò jẹ́ kó sọ̀rọ̀. wọ́n gbọ́dọ̀ jẹ́ kó sọ̀rọ̀ torí gbogbo àwọn fídíò òṣì tí wọ́n gbé jáde tí wọ́n sọ pé àwọn ọmọ woman yẹn rèé o ẹ wo bí woman yẹn ṣe ń sunkún o èmi eh, ò rí mi ò rí ibi táwọn ọmọ yẹn ti ń bẹ̀bẹ̀ irọ́ ni wọ́n ń pa. orí ibi tí wọ́n ti ń bẹ̀bẹ̀ ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù tó ń bọ̀ yìí ẹ lè pè padà later again ẹ jẹ́ ká gbé èyí tó ń bọ̀ yẹn ṣe yà. hello. hello. ẹ ká sàn ẹ ká yes ma. Mm. ṣẹ́rí nǹkan tí èmi fẹ́ try láti sọ mm. ni pé ọ̀rọ̀ òkúta gidi mm. àti ìyá ọlọ́sùn. ṣẹ́rí ọ̀nà mẹ́ta ni gbogbo àwa tá à ń dá sọ̀rọ̀ yẹn la fi ń dá sí. àkọ́kọ́ ń bẹ̀ ni pé àwọn kan ń dá sí mùsùlùmí ni wọ́n tó jẹ́ pé àwọn gangan wọ́n ń gbógun ti mùsùlùmí ẹgbẹ́ wọn hmm. àwọn kan wà tó jẹ́ pé oníṣẹ̀ṣe ni wọ́n tí wọ́n ń gbógun ti mùsùlùmí àwọn kan wà tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n wọ́n ṣe mùsùlùmí wọn ṣe oníṣẹ̀ṣe wọn dẹ̀ kì í ṣe eh, ẹlẹ́sìn míì àwọn kan wà tó jẹ́ pé they are Christian tí wọ́n tún finá mọ́kínní yìí lábẹ́ ṣe rí àwọn gbogbo àwọn tí mo kà kalẹ̀ yìí wọn mú èdè àlàáfíà kan wá. alfa gafaro alfa gafaro alfa gafaro ẹ fẹ́. ok. ṣe rí mọ̀mọ́ yẹn mọ̀mọ́ ọlọ́sùn yẹn hmm. wàláhì tàlá ìsọ́bìlà làṣìláwà ká má parọ́ hmm. tó bá yẹ pé lóòótọ́ ni ò mọ òkúta gidi hmm. àìmọ̀kan ló mú kí mọ̀mọ́ yẹn sọ̀rọ̀ tó sọ wọn ò mọ implication ni irú nǹkan tó lè mú jáde. Mm ṣé ẹ rí mọ̀mọ́ yẹn bí mọ̀mọ́ yẹn ṣe rí mọ̀mọ́ hmm. yẹn èèyàn àláfíà ni torí wẹ́rẹ́wẹ́rẹ́ ló ń sọ̀rọ̀ kì í ṣẹni tó lápọn kì í ṣẹni tó rẹ́dì láti fa wàhálà. ẹ mú eh, can I ask you a question can I ask you a question ẹ má yẹ kí n gbàgbé question tí mo fẹ́ béèrè. ẹ kọ́ lẹ̀ ẹjọ́ ṣé ẹ ráwùjọ tí mọ̀mọ́ yẹn ń gbé hmm. àwùjọ tó jẹ́ pé Islam pọ̀ ń àwọn mùsùlùmí pọ̀ hmm. ń ṣé àwọn sọ yẹn ṣé ẹ rí ti rí bẹ́ẹ̀ yẹn èmi mú ṣe wà yìí ó ti níyì àwọn èèyàn tí mo ti pè nàìjíríà yìí pé ẹ bá wa sọ fún bàbá òkúta gidi hmm. kí bàbá yẹn gbàgbé ọ̀rọ̀ yẹn kí wọ́n fi màmá yẹn sílẹ̀ kí màmá yẹn máa lọ lálàáfíà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan máa ń wà bẹ́ẹ̀ tó jẹ́ pé èèyàn lè má mọ̀ nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ jáde kéèyàn mi yẹn hmm. èmi ti a people a lot of people dẹ̀ ti dìde pé bàbá òkúta gidi ẹ̀gbẹ́ láwọn àfa àlọrin ẹ rọra fi wọ́n sílẹ̀ tẹ́ ẹ bá wo àwọn ìjọ mùsùlùmí kan wọ́n ran iṣu yẹn lọ́wọ́ ṣé kí wọ́n rán màmá yẹn kí màmá yẹn wà ń bẹ̀ yẹn ó bínúbínú. Alhaji Gafar Alhaji Gafar no ọ̀rọ̀ yín ti yẹn ó ti fẹ́ máa gùn jù òye yín ṣe rí tí ẹ mú sùúrù. ẹ yẹ ṣe mọ̀ pé ńgbà tó ń sọ̀rọ̀ mò ń sọ èmi náà ń sọ̀rọ̀ bọ́tí nǹkan tẹ́mi ò fẹ́ gbọ́ lẹ́nu mi ò nìyẹn. no no no no no no ẹ má sọ ọ́ di ìjà ẹ má sọ ọ́ di ìjà bí ẹni yẹn ṣe ń sọ̀rọ̀ bí ẹni yẹn ṣe ń sọ̀rọ̀ èmi náà ń sọ̀rọ̀ sí sí lábẹ́. the way tí gbogbo ẹ̀yin èèyàn fi ń dá sí i táwọn èèyàn fi ń dá sí i wọn ò dá sọ̀rọ̀ yẹn pẹ̀lú ọ̀rọ̀ àlàáfíà. you should not see you should not see your your own your religion as a victim that is what you are trying to tell us that ipe victim ò níyìn báwo ni báwo ni èèyàn ṣe máa jáde wá purọ́ mọ́yàn tẹ́ máa sọ pé. Islam ò kìí ṣe ẹ̀sìn títún. it is not about Islam it is not about Islam you are trying to make it like it's about Islam it is not about Islam and you should not oh want to, you should not try to make it that it's about Islam. mọ̀mọ́ yẹn wà ń bẹ̀rẹ̀ láti àná kò sí ìtọ́kàn yín kàn yẹn láti tí ìyá yẹn bá purọ́ tó bá purọ́ ó lè ó lè sunbẹ̀ fún wọn yẹ. hello hello. Alaji Gafar. Alaji Gafar. Alaji Gafar. It's not good. Hello, hello. No, no, no, no, no. Don't try, don't try and play that monofiki. Alaji Gafar. You are playing monofiki here. I'm not playing monofiki. No, you are playing monofiki here. No, you are playing monofiki here. If the woman, if the woman came out and lie against that uh, Okutagidi, the woman deserve to be there don't come and be putting pity that wọn kàn fìyà yẹn síbẹ̀ ni wọ́n ṣe kíní kankan no please. parọ́ mú kùtà jíjò you understand. ok ṣé wọn ò parọ́ mọ́. ti jáde wọ́n parọ́ mọ́ wọn ò parọ́ We want to know the truth. No, no, no, no, no, no. Sherry, ṣá mọ̀ pé nǹkan tẹ́mi ṣe ń ṣe ṣó yìí ni wípé. Kí lẹ tún kí bo lẹ tún gbé ọ̀rọ̀ lọ́nsìn jẹ́ kí ẹ jẹ́ ká àlàáfíà wá. àlàáfíà máa wà ẹ má try láti lu ṣe mùnáfìkì yẹn tí ìyá yẹn bá ń pa irọ́ àwa ń sọ́ọ̀sì pé a bìlíìfù wípé ìyá yẹn wípé oníṣẹ̀ṣe gidi ni. àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti ń ṣe rí àwa ni victim oníṣẹ̀ṣe ni victim ń bí báyìí not not eh, not you oníṣẹ̀ṣe ni victim ẹ mú sùúrù ẹ lè sọ pé kí ó die down ẹ má play game yẹn alájí gàfà. ẹ mú sùúrù tí ìyá yẹn bá purọ́ ẹ tí ìyá yẹn bá purọ́ ẹ ìyá yẹn fẹ́ fi ìdọ̀tí sí ara oníṣẹ̀ṣe ni àwọn ò kí ń deal bẹ́ẹ̀ yẹn but bẹ́ẹ̀ ni ìyá yẹn. sọ yìí ilẹ̀ fẹ́ dúró lé lórí sẹ́mi pé gbogbo ayé ń gbọ́ yín. of course gbogbo ayé ń gbọ́ mi mo mọ. ẹ dúró náà ẹ kí lẹ́mìí pé mi ò ràn ìyá yẹn lọ́wọ́ kí lẹ́mìí pé mi ò ràn ìyá yẹn lọ́wọ́. pẹ̀lú pẹ̀lú ìṣẹ̀ṣọ̀ yìí ìyá oníyá nìyà ignorance ni màmá yẹn fi sọ nǹkan. hello hello hello irọ́ ò kì í ṣe ignorant kò ń ṣe ignorance do you understand why i'm doing my show it's like you don't understand why i'm doing this show i am doing this show because wípé mo ní àwọn àáfàá yẹn wọ́n plan ni wọ́n ń ṣe nǹkan kan láti fi make it look like eh, onírọ́ ni àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe ò ní agbára. ṣé báwo èèyàn ṣe ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ kò rí bẹ́ẹ̀ nǹkan tí èmi ṣe nǹkan tẹ́mi ń sọ fún yín nìyẹn. kò rí bẹ́ẹ̀ ṣe rí ọlọ́pàá gangan o ni wọ́n lọ náà lọ sọ fún. èmi dẹ̀ ń sọ fún yín pé ọlọ́pàá yẹn lè jẹ́ complicit i'm telling you that ọlọ́pàá yẹn lè jẹ́ complicit do you not understand it ni. ọ̀rẹ́ ṣe bí lọ́yẹ̀ màmá yẹn lòun ò ní sọ nǹkan kan títí lọ́yẹ̀ òun bá dé. ẹ wà ń jókòó tí màmá yẹn fi ń sọ nǹkan míì. ṣe rí ẹ gbọ́ lẹ́nu ìyá yẹn kó sọ bẹ́ẹ̀ ah, ok ẹni kí màmá yẹn ẹni kí wọ́n padà sí kí wọ́n padà sí kí sẹt kan sọ síta okay ṣe <laughs> ṣẹ́rí ẹ ṣe ẹ ṣe alhaji gafa tẹpẹ wọlé thank you very much thank you very much yeah. so nǹkan tá à ń sọ tẹ́mi ń sọ ni wípé eh, it is not right tí ìyá yẹn bá purọ́ mọ́ man yẹn it is not right kò yẹ yín but èmi ń believe wípé àti ìyá o àti òkúta gidi o àti gbogbo àwọn tí àwọn àfáà yìí o èmi believe wípé wọ́n play game ni àwọn mùsùlùmí kọ́ dẹ̀ ní victim àwọn oníṣẹ̀ṣe ní victim nǹkan tá à ń sọ nìyẹn àwọn oníṣẹ̀ṣe ní victim so ìyá yẹn ò lè ṣerú nǹkan tó ṣe yẹn kí àwọn èèyàn máa sọ yí pé kí kọ́ kíkì nǹkan yẹn die down so that ìyá yẹn á máa lọlé no it's not like that tó bá ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n kó ẹrẹ̀ bá oníṣẹ́ wọ́n kó ẹrẹ̀ bá ìṣẹ̀ṣe ni and ignorance somebody was asking for for number there number one. ní ibi tọ́pìkì yẹn ẹ rí nọ́mbà ń bẹ̀ bá wo tọ́pìkì yẹn kò yẹ yín àwa ni victim wọ́n fẹ́ kó ẹrẹ̀ bá ìṣẹ̀ṣe ni nínú gbogbo nǹkan táwọn pípù yìí ń sọ ẹ rí tí wọ́n sọ pé ẹ tí òtítọ́ máa fi jáde a máa mọ ọlọ́ ẹni tó ń sin ọlọ́run àtẹni tí ò sin ọlọ́run ẹni máa ṣe kìnnìkan kìnnìkan ignorance ni ìyá yẹn fi sọ̀rọ̀ no ẹ lè purọ́ mọ́yàn kẹ́ sọ pé ignorance ni ẹ lè plan láti bà ojú ìṣẹ̀ṣe jẹ́ kẹ́ pé ignorance ni ìjọ tẹ́ ti gbé gẹ́ẹ̀kan síta tó ti wá ń sọ pé òun òun fi fònẹ́ sọ̀rọ̀ tèmi náà bá fẹ́ anybody ó lè fi fònẹ́ sọ̀rọ̀ ó ń fi fònẹ́tìkì arabu sọ̀rọ̀ tó tó di pé ẹ̀ràn lọ sí mẹ́kà àtìgbà ni mo ti ń wò ó pé àwọn pípù yìí wọ́n ń bá kan bọ̀ and that is what we are doing adẹ̀túndé àlùfòlání náà tó tún jáde tó tún fẹ́ máa ṣe bíi pé wọ́n victimize wa wọ́n ṣe kíní kan fún wa eh, bla bla bla bla bla all those things all those things we want to know the truth ẹ̀ ń plan nǹkan kan ẹ̀ ń ṣe ẹ̀ ń ṣe àwọn eh, you know wakajagbe something to make you people look like victim and that is what this my caller just uh, you know proved wípé eh, àwọn ní báwo náà ṣe máa kúrọ́ mọ́ àfáà yín kẹ́yìn dẹ̀ máa sọ pé ẹ jẹ́ kí ẹ jẹ́ kí wọ́n máa lọ ẹ jẹ́ kí nìkan ṣé bí ẹ ṣe náìsì tó nìyẹn ni bẹ́ẹ̀ ṣe náìsì tó nìyẹn ni we want to know if you people are real because you are destroying the, this religion for the owners ẹ Islam jẹ́ fun àwọn tó ní Islam kò yẹ yín ẹ̀yin kọ́ ni victim àwa ni victim nínú ọ̀rọ̀ yìí ìyá yẹn ò lè wá ẹ lè kàn máa gbé ọ̀rọ̀ jáde ìyá yẹn sọ báyìí ìyá yẹn ṣe bá ìyá yẹn sọ pé òun ò mọ lágbájá rí ìyá yẹn tí ó ti ń bẹ̀bẹ̀ àdẹ̀rí ìyá kó jáde kó wá bẹ̀bẹ̀. Yes, Larry Bash, we want to know the truth. We want to know the truth. Do you understand? There is no oníṣẹ̀ṣe ìdíjọ́ tí mo ti woman yẹn mo sọ money. ní kò sí oníṣẹ̀ṣe kò sí ọlọ́ṣun kan ma máa fún lomo eh? ẹ́ tí ti tí fun lomo lọ́mọ yẹn kó wá máa tẹ ojú Ọ̀ṣun mọ́lẹ̀ kí wàá wá máa sọ̀rọ̀ kó máa wọlé bí ẹni tó fẹ́ ju oògùn sílẹ̀ kò sí oní èmi èmi tí mo ṣẹ̀ṣẹ̀ gbà ṣẹ̀ṣẹ̀ gan sẹ̀fù mi ò lè ní irú agbára yẹn kí n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ wà láàárín àwọn oníṣẹ̀ṣe ó wá ń sọ̀rọ̀ bíi olúndù ó wá ń ó jẹ́ǹtù ìwọ ń sọ fún wa ń sìn pé kọ́lá yẹn sọ fún wa pé ẹ̀yà yìí ò kì í ṣalápọn ó jẹ́ǹtù ni ṣé ẹni tó jẹ́ǹtù máa ń purọ́ ni. Hmm? ṣé ẹni tó jẹ́ǹtù máa ń purọ́ ni ó wà láàrin àwọn mùsùlùmí ni ó ṣe ṣe kí nìkan ṣé ìgbà tó wà láàrin àwọn mùsùlùmí ẹ̀ ṣé ó yẹ kó purọ́ ni. You see, don't, don't make yourself look like victim. We are the victims here. We are the victims here. Kò yé yín, àwa ni victim. Anybody tó bá fẹ́ pè wọlé, ojú òpó ti ṣí sílẹ̀. Mo ń bọ̀ wọ́n. Ó dà pé èèyàn kan ti pè àwa ni victim ń bíbà yìí a àdẹ̀fẹ́ kẹdọ̀tí wa because there are, there are people who want to embrace there are people who want to embrace eh, eh, ìṣẹ̀ṣe uh, uh, a fẹ́ kí ìyá kan wá ba kó wá tẹ ojú ìṣẹ̀ṣe mọ́lẹ̀ kó wá ba ojú ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀ ló kọ́lá ẹ̀ka sàn sà. ẹ̀ka sàn mà. nígbà tí ẹ fi kọ́kọ́ sọ̀rọ̀ yìí lára ẹ̀ pé àwọn àáfàá ló máa ṣe plan work yìí ìyá olóṣàyẹn ọ̀rẹ́ ìyá olóṣàyẹn bá ń ṣe ẹgbẹ́ ní àdúgbò wọn. ẹni tó ń pè yẹn jọ a máa pè yín padà àbí kẹ́ pè padà ẹ̀yin máa sọ̀rọ̀ yín lọ sà. àwọn olùyọ olóṣàyẹn bá ń ṣe ẹgbẹ́ òṣà hmm. ẹgbẹ́ ìṣẹ̀ṣe ní àdúgbò wọn bẹ̀ yẹn. Hmm. tó bá yẹ kó òótọ́ ló ń ṣe gbọ́n máa wà nínú kọ́ọ̀tù yẹn léyìí. yìí. ni. ọmọ ìyá yẹn muslim orúkọ muslim ló ń jẹ́. bẹ́ẹ̀ ni thank you thank you mo torí èmi náà gbọ́ ọmọ ìyá yẹn orúkọ muslim ló ń jẹ́ èmi náà gbọ́. ọmọ obìnrin aláàjì ló fẹ́ mú báwo ni láì fi máa wá jáde àwọn olóńgbà ń ṣe ẹgbẹ́ ìṣẹ̀ṣe wọ́n ní láti yóò jẹ hmm. responsible fáwọn kìnìún ẹ̀kọ́ kan má jẹ́ pé wọ́n fojú ìṣẹ̀ṣe gbolẹ̀ láti hmm. jẹ́ pé ìṣẹ̀ṣe rọ́bìṣì wò kò sí nǹkan tí olùsàn lè fún àwọn olówó rí wípé nǹkan báyìí ló máa pass through ọ̀bọ̀ ní ó ra ẹjọ́ bí ìṣèṣe fún wákàtí àwọn oúnjẹ. bẹ́ẹ̀ni wọn tiẹ̀ ti lè máa plan ẹ for more than two three years. <laughs> Hmm. torí gbogbo nǹkan tí àwọn ẹ̀sọ́ wá sọ ṣé kò rí òkúta gidi ní orí fídíò ńgbà tó wà lórí wá lóhùn òun ẹ má dá wọn lóhùn àwọn olè. àní twenty one century. <laughs> ní ìgbà tó gbélé police station kò sọ ọlọ́pàá kò sọ àwọn oníṣẹ̀ṣe tó tẹ̀lé ó tún wà ní court kò sọ àwọn oníṣẹ̀ṣe kò sọ oníṣẹ̀ṣe tó ń bá ṣe meeting ládùúgbò yẹn ni. àbí irọ́ ni wọ́n ń pa. orí irọ́ ni gbogbo ẹ̀ kò yáyò sọ̀rọ̀ sójú fídíò wọn ni pé ọ̀dà láàrin court kọ́ńtẹ́tì láyẹn sọ̀rọ̀ àwọn olóń bá ṣẹgbẹ́ gbẹ́ bó ló wà ládùúgbò wọn yẹn ń bẹ̀ yẹn kọ́ńtẹ́tì hmm. méjì mẹ́ta kó pèèyàn méjì mẹ́ta tó wà ń bẹ̀ ṣẹ́dúgbẹ́ ó gbọ́n nǹkan tó kan framework láti fẹ́ fi gbójú ìṣẹ̀ṣe gbolẹ̀ ìjọba bẹ́ẹ̀ ni nǹkan tó ń ṣe nìyẹn nǹkan tó ń ṣe nìyẹn. wọ́n ti ń fìtì wọ́n ti ń fìtì náà ìṣẹ̀ṣe láti jọ ẹjọ́ ìtorí pé social media tí wọ́n tàbí ṣe wá wúkú ìyá ìṣẹ̀ṣe èmi dáwì bílẹ̀ tó bá dẹ̀ gbà fẹ́ wọ́n máa tún wò bílẹ̀ wọ́n máa tún fẹ́ gbá inú ìṣẹ̀ṣe wọlé wọ́n ní láti sáré tó tẹ irú ìyá yẹn ní láti padà lọ gbé ìdí e yìí tí ìyá yẹn bá ń purọ́ ó yẹ kó jẹ́ ìyá irọ́ tó pa <laughs> no there is no there is no jọjọ there tó bá ń purọ́ ó yẹ kó jẹ̀yà irọ́ tó ń pa torí èmi náà gbọ́ tí wọ́n pe orúkọ ọmọ ìyá yẹn tó dẹ̀ orúkọ múslímù kẹyẹ yín a gbọ́ so wọ́n plan gbogbo nǹkan yìí ni wọ́n plan gbogbo nǹkan yìí ni ẹ jẹ́ ká gbé call tó ń bọ̀ sà. ẹ ló kọ́là. ẹ ló mà. ẹ ká sàn sórí programu wa mà. bẹ́ẹ̀ ni sà. ọlọ́run fún yín lọ́kàn balẹ̀ fún wa ẹ̀ nígbà mú. àṣẹ àṣẹ. iṣẹ́ ṣe níbi bẹ́ẹ̀. aago yẹn kíní yẹn kọ kíní yẹn já ó já bẹ́ẹ̀ ni eh, Mr. Kọ́lá Adégbọlá wọn ní I said yes the first day I saw it mo ní ìyá yìí kò correct létí mi ẹni tó pè ẹ tún pè padà kọ́ọ̀lù yẹn kọ́ọ̀tì ni o mo ní ìyá yìí kò sound correct kò sound correct lójú mi ìyá gbogbo àwọn pípù yìí wọ́n ń purọ́ ni wọ́n ń purọ́ ni kò yẹ yín it is it is so transparent pé wọ́n ń ṣe wọ́n kàn zakama ń jẹ wọ́n kàn try láti fẹ́ máa play on people intelligence ni wọ́n á pa irọ́ mọ́ ìwọ ìwà wá jáde wàá máa wàá máa sọ̀rọ̀ bíi the boy is good wàá máa sọ̀rọ̀ bíi pé ò kì í ṣe alápọn Eh, wọ́n sọ̀rọ̀ pé it was clear it was clear kò yé yín ẹ yẹ ká máa gbọ́ lọ́ọ̀yà àwọn yìí lọ. mọ́ bọ̀. ibi àkọ́bí wọn tó ní ṣe dá wà kan wá sọ́dọ̀ ẹ̀. ǹjẹ́ o identify ẹni tí ò sọ ní. ẹ ká gbé sí speaker ìyá àbẹ̀bí wọn ò ẹ máa ṣe tíátà yín lọ <laughs> àwọ̀ how many parts tẹ bá fi tẹ bá fi tẹ máa fi ṣe. ọgá ọlọ́pàá àwọn náà ṣẹ̀wá point wọn àlífà tàbí first born tí òun sọ̀rọ̀ òun ló jókòó jù tó ló mọ́ ọmọ wá sọ́dọ̀ ẹ̀ tó níyàwó wọn ọ́ di èrò ẹgbẹ́ fún hmm. ṣé òun mẹ́ni yìí ó ní òun ò tiẹ̀ rí wọn rí tóun ó bá bí wọn pé òun ṣe ń rí wọn lẹ́yìn so kìnìún ẹ wá gbomi tútù sọ́pọ̀lọpọ̀ wa ló ó dàbíi pé ẹ jẹ́ ká rántí ìyá kan tí ó wọ hijab tó lọ ń ṣe yàmàyàmà ní ilé àwọn Ọbàtálá ní agbo tí ìtàn ti ń bọ Ọbàtálá ẹ wo ìyá tó ń bọ Ọbàtálá yẹn ẹ rí ẹnájì tó fi àtàkì wúmà yẹn ni àbí Ògún ni ẹ wo ẹnájì tí ìyá olórìṣà yẹn tó fi àtàkì wúmà yẹn ẹ wo gbogbo ara báyìí egungun kíní yẹn lè the energy was there to you know tell this you know deal with that other. Uh, fake oníṣẹ̀ṣe that came around. but lọ́rọ̀ tí ìyá tí wọ́n pè ní ìyá Ọ̀ṣun yìí ìrẹ̀wẹ̀sì ni ìrẹ̀wẹ̀sì òun la rí lára ẹ̀. ibi tó ti tún sọ̀rọ̀ lọ ó tún sọ pé even in fact owó tí wọ́n fún òun nígbà yẹn wọ́n sọ pé fún òun is just talking about money immediately but lórí kẹ́sì tí wọ́n bá lọ kò yẹ kó yìí tí ì sí nǹkan tó yẹ kó kan wọ́n fún lówó wọn ò fún lówó. ó tún máa sọ̀rọ̀ àwọn tí ó nílù ó tún ń pe Ìlọrin ní ìlú alimi. kò sí ọlọ́sùn tó máa ṣe yẹn torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ the fight they are fighting is that uh, Yorùbá ló ní Ìlọrin Yorùbá kọ́ ló ní Ìlọrin àfọ̀njá báyọ̀ nílọrin ni àfọ̀njá ò báyọ̀ nílọrin ni ọ̀lọ̀rọ̀ tó wà nílẹ̀ so you coming out and be telling us that kí kò gba gidi ó wá fi odò tó da tó tẹ ó ṣàṣọ̀rọ̀ yẹn yamayama ṣádat implying that the place belongs to Alimi everything tí woman yẹn sọ was clear yìí pé something is not right. The woman might be afraid because of the threats they gave to her earlier, which might result to her calmness. The woman must she ó yẹ kó ti emphasize wípé àárín ibi tóun wà o tó jẹ́ agbo àwọn ní mùsùlùmí o ó yẹ kó ti emphasize pọ́n máa victimize òun. Kò yẹ yín sin. ó yẹ kó ti emphasize ẹ̀. So kò lè á máa sọ pé àyà ọmọ ó yẹ kó ti mọ̀ pé wọ́n máa victimize excuse me victimize òun. Ó dò tí wọ́n ní àwọn fẹ́ lọ poison yẹn tẹ́rí yẹn ẹ rí bọ́dọ̀ yẹn ṣe dọ̀tí ni ẹ rí bọ́dọ̀ yẹn ṣe wàmọ́dì ni. So does that look any what did you people see any correctness there? Irọ́ ni wọ́n ń pa. Irọ́ òun ni wọ́n ń pa. Wọ́n fẹ́ repair image wọn ni. Wọ́n fẹ́ stop àwọn èèyàn from coming to ìṣẹ̀ṣe ni wọ́n mọ̀ pé àwọn èèyàn wọn a whole lot of them wọ́n ti ń fi wọ́n ti ń rí nǹkan yẹn pé this is fake this is not for Yoruba people wọ́n ti wọ́n ti ń recognize the Yorubaness in them and they want to come back to Ìṣẹ̀ṣe so all these uh, Alufulani and co they are trying to stop them from doing that for you to see Olúwo of Ìwó Olúwo gan lè mọ̀ nípa gbogbo nǹkan tá à sọ yìí mufti ìwọ lè mọ̀ nípa nǹkan tá à ń sọ yìí kọ́ plan ni ẹ̀ for you to see a king coming out all the time láti máa sọ fún àwọn èèyàn wípé ẹ má bọ òrìṣà mọ́ o Ọbàtálá ò kí ń ṣe bàbá yín o Ògún ò kí ń ṣe bàbá yín o ìní ò kí ń ṣe bàbá yín o. we have seen somebody like uh, this small boy tó máa ń which kind lawyer we have seen this uh, this small boy kan tó máa ń sọ̀rọ̀ Facebook tó ti sọ pé oh, eh, Ògún ni Ògún is uh, our forefathers Obatala is our forefathers Omo yẹn sọ ìgbà tí irú ọmọ yẹn bá ti ń sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn jẹ́nàṣà ọmọ tó wà fanatika bẹ́ẹ̀ tó ti sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn àyẹ́ rí i pé nǹkan yẹn máa threat ó máa threat ni wọ́n pé ah, àwọn ọmọ yìí ti ń padà sí ìdí nǹkan yìí àmà ah, business wa máa ti máa Ah àmà ní rí àwọn ìta máa yìí nù ta máa lọ máa kó lọ sí Saudi ta máa máa ṣe business pẹ̀lú life wọn and gbogbo àwọn ọmọ tí wọ́n ń kó lọ sí Saudi tí wọ́n ń kó lọ sí eh, Mecca yìí if you don't know <laughs> wọ́n ń gba àǹfààní ara yín ni o wọ́n ń gba àìsìkí yín ni wọ́n ń gba àìsìkí yín ni ní gbogbo nǹkan tí ẹ̀ ń rí ọmọ wọn yàn lọ́wọ́ mẹ́ka wọ́n ń gba àìsìkí yín ni so ẹni tó ríyàn kan ṣe tí ò lè jẹun kánú oríyàn kan tí ò lè sanwó lé tó dẹ̀ máa kó four to five million fún wípé kó fi máa lọ sí mẹ́kà ẹ̀yin náà ẹ wo nǹkan yẹn náà ṣó nọ́mà ni kò lè fún lówó láti ṣe business kò lè fún lówó láti fi láti fi you know upgrade the lifestyle ẹ àbí life ẹ ìwọ̀n tó lè fún ẹ lówó kó lọ sí mẹ́kà wàá padà wá nothing changes àwọn míì àti ẹ̀ padà wá wá wá kú ni ẹ tún lọ síbẹ̀ ẹ ẹ rí bí wọ́n ṣe kó òkú sílẹ̀ ìnà tó pọ̀ wọ́n ti fi àwọn yẹn ṣètùtù. so ẹ jẹ́ ká think ẹ jẹ́ ká think ìyá yẹn mi ò believe pé ìyá ọ̀ṣun ni mi ò believe pé ọlọ́ṣun ni mi ò believe pé ọlọ́ṣun ni anybody tó bá jáde tẹ́ bá ti rí wọn sí pé ẹ jẹ́ ká filẹ̀ ẹ jẹ́ ká fi láàfin ẹ ká ká ká you know surrender everything fọ́lọ́run kìnìkan kìnìkan géèmù ni nǹkan tí wọ́n ń play kí wàá ní reason tí wọ́n ṣe máa máa play game kí ni ìdí tó máa máa play game ẹni ẹ fẹ́ good life fún àwọn ọmọ but ìgbà kan náà la rí eh, àáfàá kan tó kó àwọn ọmọ sínú ilé bíi bíi prison kò dẹ̀ sí any of you big afa tẹ go against nǹkan yẹn tàrí èho lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀ tó yẹ pé kọ́kọ́ ti jẹ wọ́n oríṣiríṣi nǹkan you know wọ́n wọ́n bíi wọ́n jáde bí ìgbà civil war yẹn tí kwàsọ́kọ̀ ti báyé wọn jẹ́ tí wọ́n kó wọn sílé bíi ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n gan ṣì live better than them àárí any of these big affairs kí wọ́n go against nǹkan yẹn wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan yẹn ń go on ẹ wá fẹ́ sọ fún wa wípé ẹ̀sìn gidi kan lẹ gbé wá ẹ mú ẹ̀sìn yẹn ṣe ẹ fi ẹ̀sìn lẹ̀ fún àwọn tí wọ́n ní ẹ̀sìn wọn you are disgracing Islam you cannot practice Islam like the owners let the owners of Islam practice it let this, the, the Arabs practice their religion You are making it look as if Allah is a wicked person. And maybe Allah is not a wicked person. We don't know. But you are making us feel like that. You are using that to cause discord How can a Yoruba person be open the mouth to pé a fẹ́ gba eh, ìlú Emirates? Rashid Olayinka Akoladioni, please mind your speech about Mecca. There's nothing like sacrifices. Such. You are a bastard. Are you from Mecca? Are you from Mecca? Do you understand the word sacrifice? Do you understand the word sacrifice? Ara continue. tí wọ́n fẹ́ kẹ́ gbọ́ English niye? Kẹ́ máa sọ Arabic. Do you understand the word uh, sacrifice you don't olumuyiwa akíade ni i am getting disappointed with the way Iya ọ̀ṣun that is acting like she is being sponsored by the muslims even the onisese people are not rising up to support the onisese might know that this woman uh, is not onisese wọn lè wá ma rise láti support eléke gbogbo wa la mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe wọ́n máa you know especially nírú ibi tó ṣe yẹ pé wọ́n ti fẹ́ wọn yẹn wọ́n á máa wà together ni wọ́n á jọ máa ṣe meeting ni wọ́n á jọ máa ṣe ẹgbẹ́ ni kò yẹ yín òun jáde ń sìn ó wá support oníṣẹ̀ṣe according to her is it possible wípé wàá jáde tó jẹ́ ìyá ọ̀ṣun tó ní that power láti fi fúnyàn lọ́mọ nǹkan á wá ṣẹlẹ̀ sí ẹ̀sìn kò síyàn tó máa jáde it does no it's not like that it doesn't work that way Um, it doesn't work that way. How often do anyone see Iya Oloshun walk alone or attend meeting of such alone? Never mind, never mind being intimidated by any Yoruba dissident. Ẹ ká mọ́ gbọ́lá yìí lọ jàre onírọ́ eh, eh, onírọ́ ni gbogbo àwọn àfáà yẹn they are playing pranks they are playing pranks they are just playing pranks with us wọn they wọn they cannot win we want to know the truth we want to know the truth who is this Ìyá Ọ̀ṣun who is she to eh, kò gba alágídí who is who is she to him táṣìírí bá máa tún sìn ẹ mọ̀ ẹ rí pé ìyàwó ẹ ni àbí side chicken ẹ táṣìírí bá máa tún. we want to hear Iya Osun speak we don't want uh, people to come and be telling us this is what Iya Osun say this is what Iya Osun say we don't want to hear people telling us that we want to hear from Iya Osun let her come out and tell us Iya no nobody should come out and lie against another person's religion àfẹ́ àfẹ́ ìyá ọ̀ṣun ṣùtúndùn wípé oníṣẹ̀ṣe ò kí ń purọ́ because there is no there is no reason for it there is no reason for that. oníṣẹ̀ṣe ò kí ń purọ́ tí ìyá ọ̀ṣun bá jáde tó wá ń sọ pé òun purọ́ ni ìyá yìí ò kí ń ṣe oníṣẹ̀ṣe no no no oníṣẹ̀ṣe ò kí ń purọ́ oníṣẹ̀ṣe ò dẹ̀ kí ń bẹ̀rù oníṣẹ̀ṣe ò kí ń bẹ̀rù ta ló gba lọ́ọ̀yà fún nísinsìnyí ta ló gba lọ́ọ̀yà fún just na na na na na ó ti gba lọ́ọ̀yà ta ló gba lọ́ọ̀yà yẹn fún kí ló dé tí òkúta gidi sáré lọ fi ọlọ́pàá gbé kí ló dé tó ṣe sáré lọ fi ọlọ́pàá gbé torí tó ṣe fi ọlọ́pàá gbé àwọn oníṣẹ̀ṣe mélòó làwọn ọmọ ẹ̀ pè wípé nǹkan báyìí ti ṣẹlẹ̀ nǹkan báyìí ń ṣẹlẹ̀ àwọn oníṣẹ̀ṣe mélòó. abeg. ṣé àbí ìyá tó sọ̀rọ̀ lórí social àbọ̀ pé ìgbà ṣẹlẹ̀ kìíní kan ṣẹlẹ̀ àwọn ní àbáwọn tó pọ̀ lélẹ́yìn so. Ah kìíní yẹn wọ́n tún wá béèrè question further hmm. wọ́n tún wá ní òkè bàbá Òkútagídí àná gan pàápàá báwo ni ẹ ṣe jẹ́ sí wọn ìrànlọ́wọ́ kí ni àjọṣepọ̀ tó wà láàárín yín àti wọn hmm. àti pé ìrànlọ́wọ́ òun náà bá wá sọ́dọ̀ yín rí hmm. nígbà tí yóò sọ̀rọ̀ ìyá àbẹ̀bí tún ní ìbàbá Òkútagídí àná ò bá ràn lọ́wọ́ wá sọ́dọ̀ òun òun lòun bá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ wọn nígbà tóun ní challenges tóun ní ṣòro nígbà òun lòun bá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ wọn rí ọgbọ́n wa bá tún wojú ara wa pé àbí wọ́n sì yàn mú ni àbí ìyá tí a rí lórí eh, social media kọ́ ni wọ́n mú wá fún wa ni kìnìún rẹ̀ ṣàtúnfẹ́ máa ṣe wá bákan bákan tó mm-hmm. wọ́n bá tún béèrè àwọn question lọ síwájú pé tó ẹ gbogbo nǹkan tẹ́ wá sọ nípa bàbá yìí àlífà báwo ni talẹni tó wá sọ́dọ̀ yìí tí ẹ ṣiṣẹ́ fún ẹ ti ṣọ́ọ̀ṣì báyìí pé bàbá yìí kọ́ ni ẹ tẹ̀ rí wọn rí àlífò pé méjì àkọ́bí bàbá wa Òkútagídí àwọn náà lẹni tí ó wà ń jókòó yìí lẹ́yìn tó túmọ̀ sí pé gbogbo tẹ́ sọ irọ́ ni ìyá àbẹ̀bí ní bẹ́ẹ̀ ni ibi mix wà níbì kan ni ibi àwọn kan ti wá tí wọ́n pera wọn ní Òkútagídí so lẹ́yìn táwọn wá rí pé <laughs> ẹ jọ was that not what I said? iyọ́ tí màá kọ́kọ́ ṣe kéèsì wọ̀nyí nǹkan tí mo sọ kọ́ yẹn ni you say i'm a big fool i should go and investigate <laughs> ẹ ti lọ change orúkọ ẹ káàbọ̀. <laughs> did i call anybody bastard can't remember calling anybody <laughs> bastard o ṣe é bínú ẹ má bínú o i take it back ṣé mo pèèyàn ní bastard ni Okay, ṣé idiot tó ń sọ̀rọ̀ mẹ́ bastard lẹ́yìn yìí tó ń sọ̀rọ̀ mẹ́ yẹn náà ẹ gbọ́ tó pe èmi ní ni ah, èèyàn pè mí fù mi mo pè ń bástàdì ṣèbí tú gé fọ ni. Can you hear what this one is saying? <laughs> Eh, na wow <laughs> ẹ jọ ní ní gbogbo nǹkan tó ń go on yìí ṣe bọ́ ní ìyá yẹn ní tóun bá rí lọ́ọ̀yà òun òun á ni. tí lọ́ọ̀yà ò bá wá kí ló dé tó ń sọ̀rọ̀ tí lọ́ọ̀yà ẹ bá dẹ̀ wá ẹjọ́ kí ló dé tí a gbọ́ nǹkan tí lọ́ọ̀yà ṣe ti gbọ́ anything tí lọ́ọ̀yà ẹ sọ ni because the lawyer should also be speaking the lawyer of the Iya Ọ̀ṣun yes you are you you may pass i don't understand mi ò gbọ́ nǹkan tó nǹkan lọ́ọ̀yà ìyá ọlọ́ṣun ẹjọ́ ṣe ti rí ibi tó ti sọ̀rọ̀ We have not heard where the lawyer spoke. ṣe ti rí i pé wọ́n plan nǹkan yìí ni gamers ni wọ́n stupid gamers òun ni wọ́n ẹ máa gbọ́ lọ. nǹkan tó ń sọ wọn wà show off nǹkan tó ń sọ báyìí náà sọ̀rọ̀ lórí social media tẹ́tù orí báyìí tẹ́tù sọ nǹkan míì tọrọ yín wá sí contradict ara yín hmm. so for that reason eh, àwọn ọlọ́pàá wá ní ah pẹ̀lú nǹkan tí àwọn tó gbọ́ yìí tí àwọn bá wá invite yín tẹ́lẹ̀ ṣùgbọ́n bá ṣe gbọ́ yìí o à ẹ lọ lẹ́ni tó yẹ kó lọ sí ilé o àtẹ̀yìn o àtẹni tó rìkọ́dù fídíò ní ọjọ́ yẹn hmm. bàbá lówù bàbá lówù tó rìkọ́dù fídíò hmm. mẹkáníìkì ọbọ lówù mẹkáníìkì àwọn náà rìkọ́dù fídíò yẹn wọ́n á ní sọ fún nǹkan tó a gbọ́ yìí àti ọba lówù o mẹkáníìkì tó rìkọ́dù fídíò hmm. àtẹ̀yìn o ẹ̀yin méjèèjì ẹ máa wà yígbà gan kọ́sítọ́dì wa ọ̀gbọ̀ngàn ọlọ́pàá títí di ọ̀la táfi conclude investigation wa hmm. tá a parí investigation tọ́rọ̀ yín bá jọmọ́ kóòtù ìṣáàlà àwọn máa tarí wọn lọ kóòtù ní ọ̀la àbọ̀túnla bí ọ̀rọ̀ ṣe jẹ́ nìyẹn. ẹjọ ṣé bí wọ́n ṣe ń ṣe ní nàìjíríà nìyẹn ṣé wọ́n ṣe ń ṣe nàìjíríà nìyẹn wọ́n fi ọlọ́pàá lọ múyàn so which is not a criminal case ẹ wá sọ ẹ wá detain wọn síbẹ̀ it's not a criminal case o ẹ ẹ tí conclude ẹ tí rí evidence pé irọ́ ni ìyá ń pa o ẹ ẹ tí conclude kẹ rí you know everything tó wà you know under that thing o bóyá wọ́n bóyá wọ́n plan ní ẹ ní o bóyá wọ́n sàkà máa ń gé gbogbo ayé ní o ẹ tí conclude ẹ dẹ̀ detain ìyá yẹn. You see that something is not right ẹ yá gbọ́ lọ. kó tá a lọ báyìí ká máa dúpẹ́ fún gbogbo jẹ̀mọ́ gbogbo ojú tí ń wò wá pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń pè pé tó abẹ́ mọ ibi tí ó rí bí bó ni ó ṣe wó sí lónìí bójú owó lójú òsè ní ti islam adúgbò ẹbọ lọhùn kójú ó ti islam. ó dọ́bọ̀ bàbá òkúta gidi lánàá. ó dọ̀ bàbá mọ̀súwé jìdé náà wà lọ́nà. aláìwá mọ̀súwé jìdé. bí tẹ bá tiẹ̀ rí bí òkúta gidi yẹn ṣe ń ṣe. òkúta gidi ilé mi ni. bó ni yóò ṣe wá ṣerú nǹkan báyìí sílé àfi ká mọ bó ti ń lọ ọlọ́run ti kó wa yọ o. insha Allah. kó yín lọ kó yín yọ lórí kíni <laughs> you understand kó yín yọ lórí kíni ọlọ́run kó yín yọ lórí kíni ṣé rí gbogbo àwọn terminologies wọn yẹn ó ń ṣò wípé wọ́n plan gbogbo nǹkan ni gbogbo àwọn terminologies tó ń lò sis me i just like you thank you for liking me i like you too <laughs> gbogbo àwọn terminologies yẹn ó ń ṣò wípé wọ́n plan nǹkan yìí ni kò yẹ yín ọlọ́run ti kó yín yọ ọlọ́run ẹ ẹ tí lọ́kọ̀ọ̀tì o ẹ dẹ̀ ti ẹ ti believe ìmẹ́lẹ́lẹ́ pé ọlọ́run kó yín yọ. kò possible now dispute case not criminal case look at them behaving like mumu don't mind them kò ń ṣe criminal case náà ń ṣe máa ń ṣe máa detain ẹ ìyẹn la ṣe ń sọ wípé inspector general of police should get involved in this case. èdè Ìlọrin ni ṣé èdè Ìlọrin yóò kì í ṣèdè Yorùbá Balógun Gafar I kuku know you you are you are just fanatical about your what you are doing but it's fine èdè Ìlọrin yẹn ò kì í ṣe èdè Yorùbá Ọlọ́run ti kó wa yọ alihamudulilayi àti mólè ìyá Ọ̀ṣun onírọ́ ni wọ́n fẹ́ẹ́ fi bàṣẹ̀ṣẹ̀ jẹ́ ni wọ́n fẹ́ẹ́ fi ba Islam jẹ́ ni ìyẹn kan ni victim àwa ni victim ẹ̀yin lè fẹ́ bàṣẹ̀ṣẹ̀ jẹ́ Thank you, Mr. Idris Adejumo. Before you came in, I said it that if that woman lied, it does not matter if she's Onisheshe or not. It does not matter where she's coming from. We will not support Onisheshe that is a eh, disgracing Ìṣẹ̀ṣe. Tí ìyá yẹn bá to tó wá pa irọ́ eh? She needs to pay for it. she needs to pay for it it shouldn't go like that wọn tó bá fi jí ọlọ́run pé àwọn fi jí ọlọ́run ẹ wá rí i pé plan work ní nǹkan kan ní gbogbo nǹkan yẹn ìṣẹ̀ṣe ò tiẹ̀ lè bàjẹ́ kò yé yín ẹ̀yin ọmọ alimi ní kẹrin wá ìṣẹ̀ṣe ò lè bàjẹ́ ìṣẹ̀ṣe kò lè bàjẹ́ àwọn gan mọ̀ wípé ìṣẹ̀ṣe ò lè bàjẹ́ ní ẹ̀rù tó ń bà wọ́n if not why would they plan this nonsense what is the need kí ló kí ni kí ni kí ni need ẹ jẹ́ kí n finish eléyìí so that a a lọ sí ọ̀dọ̀ the next video tí mo fẹ́ play fún yín. kí ló wà nù yìí pé ok yorùbá mẹ́ta dúró ìkan continue with ìṣẹ̀yìn sáwọn baba ńlẹ̀ ṣe ìkan ni ó tì o òun fẹ́ ṣe islam ìkẹta ni ó tì o òun fẹ́ ṣe muslim òun fẹ́ ṣe christianity no christianity no káàdì ẹjọ́ máa gbé ní àlàáfíà bá ti ṣe jọ ń gbé látẹ̀yìnwá kí ló dé tí ò lọ bẹ́ẹ̀ níbo làwọn idiot yìí ti wá wọ ilé ayé tí wọ́n fẹ́ fẹ́ máa fi ilé ayé sún wa níbo náà ti wá because some of them if you really watch them like this Al-Fulani his, his name says it all his name says it all most of these people gan wọ́n lè má jọ ọmọ nàìjíríà kódà kókàn jẹ́ pé wọ́n ti pẹ́ nílẹ̀ nàìjíríà wọ́n ti pẹ́ nílọrin wọ́n wá ń sọra wọn di something else. You also, Sister Nola, we are expecting you in Islam <laughs> very soon. <laughs> uh, you will wait till eternity. Tó bá kun díẹ̀ kí n wọ Islam kí n kú dànù. What are you talking? Tó bá kun díẹ̀ kí n fi ìṣẹ̀ṣe lẹ̀ kí n kú. So ẹ jẹ́ ká gbọ́ ti bàbá yìí. Wọ́n bọ̀ ọ́, ẹ má bínú. yẹ tó bá ń fẹnu àbùkù kan. mo ń bọ̀ mo fẹ́ kí mi ò kàn fẹ́ gbọ́ gbogbo eulogies wọ̀nyẹn. ìyọ̀lẹ́gbẹ̀ta ògo ọlọ́run àlékún àánú ọlọ́run kó máa bá gbogbo wa mm-hmm. àlékún oríire kó máa bá gbogbo wa àlékún ìdùnnú ẹ bá wa pín ètò yìí o what is wrong with this thing. ọlọ́run àwọn ọlọ́run ẹ̀mí sọ̀rọ̀ sọ́lá. àdúrà etí ẹ̀ ń tẹ̀lé kéèsì eléyìí tí à ń sọ ọ̀rọ̀ tá à ń sọ lọ́wọ́ mm-hmm. ah, lórí ọ̀rọ̀ ah, Khalifa Òkútagidi àti Ah, ìyí ọ̀ṣun ah, mo sọ lálẹ́ àná fún gbogbo ẹni tó bá jọyọ̀ wá wípé ní agbára tọlọ́hun tí ó bá fi di èní sí àárọ̀ la Tuesday àmọ̀bí hmm. tí ọ̀rọ̀ yìí ń lọ mm-hmm. torí ọ̀rọ̀ náà ó ṣókùnkùn sí gbogbo wa bó ṣe wá ṣókùnkùn sáwa kedere ní níwájú ọlọ́run kò dẹ̀ sí bí rọ́bà ṣe lọ lógún ọdún ọjọ́ kan lòótọ́ ò bá nǹkan mẹ́ta islam ní ká jà nítorí ẹ̀ nǹkan mẹ́ta islam náà gbọ́dọ̀ fi ṣeré. ẹ máa gbọ́ o nǹkan mẹ́tẹ̀ẹ̀ta. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àdínù ẹ̀sìn rẹ hmm. wọn a máa fi ẹnu àbùkù kan ẹ̀sìn rẹ. ṣẹ gbọ́. kó o má lè jà lórí. àlùfùlà níní nǹkan mẹ́ta làwọn èèyàn gbọ́dọ̀ jà fún ó ní nọ́mbà one ẹ̀sìn kò tó bá ti ń fi ẹnu tẹ́ńbẹ́lẹ̀ ẹ̀sìn yẹn ó di dandan gbọ́dọ̀ jà fún ni ẹ wo àti ọdún táwọn pípù yìí ti ń fi ẹnu tẹ́ńbẹ́lẹ̀ ẹ̀sìn tiwa wọ́n ti ń fi ẹnu tẹ́ńbẹ́lẹ̀ you know, ìṣe àti àṣà wa more than five hundred years àdẹ sọ̀rọ̀ is the, the same people tí wọ́n mọ̀ wípé kò dáa kíyàn dákẹ́ fún ẹni tó ń fi ẹnu tẹ́ńbẹ́lẹ́ ẹ̀sìn ẹ̀ ni wọ́n ń sọ pé àwọn oníṣẹ̀ṣe à ń ṣe àṣejù just because less than ten people are now replying them for the offence don ti commit for more than five hundred years. wọ́n tiẹ̀ tún fẹ́ wá downgrade ẹ̀ sí yẹn to the extent wọ́n tún wá plan gbogbo òṣì tí à ń rí yìí. Why? What's the need of, of, for that? ṣé ojú ojú ojú ọ̀run ò tó you know, many birds láti fly ni? Why? or ẹ eh, believe pé torí pé bàbá Tinubu ti wọlé then you can just be doing all this programming and all this yamayama you believe that pẹ̀lú nǹkan tí Alufulani sọ yìí if you ask me ó fẹ́ ó tún radicalize àwọn èèyàn ni radicalization tactics ni nǹkan tí arákùnrin yìí ń sọ bẹ́ẹ̀ ni báwo nìyẹn ṣe máa máa jà fún ẹ̀sìn ṣó make sense ni pé èèyàn gbọ́dọ̀ jà fún ẹ̀sìn because ó different different way ló tó bá ń sọ pé ó yẹ kí àwọn èèyàn máa jà fún ẹ̀sìn you are uh, different different way òun ni àwọn èèyàn míì ṣe máa fẹ́ ṣe like if you don't want to join them I force you to join because wọ́n ń jà fún ẹ̀sìn wọn náà ni in that way So for you to be coming out, I've been saying this, you are radicalizing the youth to me. You are radicalizing the youth ni. Ẹ yẹ ká máa gbọ́ lọ. Tọ́ bá ń fẹnu àbùkù kan ẹ̀sìn yàn, ìyá gbọ́dọ̀ jà lé lórí. Ẹlẹ́ẹ̀kejì, hmm. Can you hear that? ìjọmọlúàbí ènìyàn wọn àgbúrò máa fẹnu ba ìjọmọlúàbí ènìyàn jẹ. the world the second one ó ní ìjọmọlúàbí ènìyàn. does he even know what tí wọ́n ń pè ní ìjọmọlúàbí àwọn èèyàn. ìwọ tó bá fi ẹ̀sìn àwọn baba ńlá ẹ lẹ̀ tó lọ ń sin ẹ̀sìn àwọn tí wọ́n wá pa àwọn baba ńlẹ̀ ṣé o tí ì sọ ìjọmọlúàbí ẹnu ni. Normally, you should be Yoruba first. You are first Yoruba before anything tó bá ń ṣe. So tó bá ti sọ Yorùbá ẹnu, ó ti sọ ìjọmọlúwàbí ẹnu. Ẹni Yorùbá tó tí ò ṣe ìṣẹ̀ṣe tó lọ ń ṣe ẹ̀sìn míì, ó ti sọ ìjọmọlúwàbí ẹnu ni. Àwọn tó kọ Kòránì tí wọ́n ń sọ̀rọ̀ nípa nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí pé o ò gbọ́dọ̀ sọ ìjọmọlúwàbí ẹnu. They are talking to their own people ni. They were not talking to you as Yoruba people. So ṣe ti rí bí ẹni yẹn ṣe kọ́ síbẹ̀ wípé illiteracy ó ń da a whole lot of these affairs láàmú. Illiteracy wọ́n á jáde wọ́n á ṣe bíi pé àwọn ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ wọ́n á ṣe you know but at the end ẹ rí wípé that touch of illiteracy you know you will see it in them gbogbo ọmọ yorùbá tó bá ń ṣe ẹ̀sìn tí ò kí ń ṣẹ̀sìn yorùbá ẹ ti sọ ìjọmọlúàbí yín nù kò yẹ yín that means to say ẹ máa jóná ni kò yẹ yín ẹ máa jóná ni kò sáàjọ náà kan fún yín. ẹ yá máa gbọ́ lọ. kò wá dákẹ́ kò wá máa wòran pé bó o bá lè fèsì padà hmm. kò sí kò sáà gbalị ẹjọ́ lọ. ẹlẹ́kẹta ó náà ní dúkìá rẹ mm-hmm. dúkìá tí èèyàn bá ní èèyàn gbọ́dọ̀ lajúlẹ̀ káwọn bá dúkìá yàn jẹ́ bá mi share program yìí dáadáa. ẹ bá mi náà share tèmi ẹ jọ. Mm. ti kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ní àlùwà la ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ bá jẹ́ ni tí tẹ́ ẹ bá tẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ tẹ́ bá jẹ́ ni tí ó mọ̀ èyí tí ò yé wa lórí ọ̀rọ̀ fídíò tá a rí mo sọ lánàá ẹjọ́ gbogbo àwa tá a bá máa ń kọ́mẹ̀ntì ẹ jẹ́ a máa ṣe sùúrù dáadáa ẹ jẹ́ a máa ṣe sùúrù dáadáa ká tó bẹ̀rẹ̀ comment ẹ má jà wo hatred tá a bá ní lórí ẹnìkan káwa torí ẹ̀ káwa la fẹ́ máa comment àbúrò. nọ́mbà ṣì wà ń bẹ̀ ẹ tó bá fẹ́ pè wọlé o àyè wà o. lórí ẹni yẹn tí o bá jẹ́ ó lè kó lórí ẹni yẹn kó padà bọ́ sórí ìwọ náà lẹ́yìn wa ọ̀la. <laughs> òkùnkùn àti ìmọ́lẹ̀ òde níjọ ṣe papọ̀ kọ́lọ́n jọ nínú àánú ẹ̀ kí ọlọ́run kó gbàdúrà wa. a whole lot of people tẹ wọn ò mọ the meaning of uh, darkness and light táwọn èèyàn ń sọ òkùnkùn àti wọn ò understand it wọn understand meaning tí àwọn eh, missionaries ṣe ń sọ pé èèyàn òkùnkùn eh, kan àti ìmọ́lẹ̀ kan ò lè jọ ṣe wọn understand it òun gangan lòkùnkùn tí yóò bá mọ̀ àwọn òyìnbó ń sọ fún yín nípa àwọn ò lè bá yín ṣe wọ́n sọ fún yín nípa àwọn ò lè bá yín ṣe òun gángan ló kùkù ṣẹyẹ yín but they don't know black man is your okunkun òun ni wọ́n mean ohun tí wọ́n fi sọ pé darkness and light ẹ yá tó ń bọ̀ hold on kọ́là ẹ jẹ́ ọ́fíìsì speaker wọ́n gbọ́ yín some people yìí ọmọ àlè yorùbá ni ah, wọn. okay obìnrin pè wọlé for the for for for a very long time ẹ káàbọ̀ ya wa. ẹ káàsán ẹ̀yà tó ṣe kẹrí ọmọ àlè ni wọn kẹrí pọ̀ ju gbogbo àwọn èèyàn ti já. Hmm. tẹ bá lọ sórí tiktok nsìn tẹ́lẹ̀ bá máa sọ̀rọ̀ wọn máa sọ pé ẹ̀sìn christianity àti islam scam ni. ẹ rí ẹ wo gbogbo nsìn gbogbo chọ́ọ̀chì. Hmm. chọ́ọ̀chì tọ́ ni wọ́n ṣe sọ́ di iléeṣẹ́ bẹ́ẹ̀ni. ewu bí China ṣe progress wọn ò ṣe bẹ́ẹ̀ wọn wá fẹ́ bàṣẹṣì jẹ Ọlọ́run ò ní hmm. gbà fún wọn ojú àwọn èèyàn ti là. wọn ò fẹ́ róníṣẹ̀ṣe but wọ́n gba Krishna wọ́n gba Krishna kó máa ṣiṣẹ́ wọn ní Nàìjíríà yẹn ọmọ àlè yorùbá fúlàní ni gbogbo wọn wọn ń ṣe original yorùbá ọmọ àlè ilé ọmọ gidi yorùbá a mọ̀ pé yorùbá ní origin ẹ wọ ọmọ kékeré mi dárúkọ ẹ̀ kí ló ń porúkọ ẹ̀ ó máa ń ṣe òun náà máa ń sọ̀rọ̀ olóògùn bàbá wa ni Ọbàtálá bàbá wa ni ọmọ àlè ẹjẹ kọ máa tòrò kọ máa bá arábìnrin mm. ṣòṣì kọ́dẹ̀ máa ṣòṣì máa mú olóṣì ni wọ́n ọ̀rọ̀ ó gbà mọ́ bìtì gbogbo wọn ti já ọba Solomon gan tó ní christian lòun òun gan ba ṣe jẹ́ fún wọn pé four one nine ni many of them àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ jọ náà wà ọlọ́wọ̀n ni fún wọn ṣe ọlọ́wọ̀n a máa fún ṣe láṣẹ ọlọ́wọ̀n ara wà pẹ̀lú. àṣẹ àṣẹ ẹ ṣe mà uh, I makes a call. Let me call that person back. Mo ń bọ̀ pe eni yẹ pe yen. tó pè Mo ti gba miss call tó pọ̀. Ẹ yẹ kí n pè Hello caller. Hello. Ẹ ma. Yà yà à ń gbọ́ yín à ń gbọ́ yín sà. mo bá yín lọ mo lọ bá yín lọ. Mm. ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo wò sọ́tún sósì mm. mo wá rántí àwọn tó jẹ́ kristẹni mm. tó yẹ pé àwọn bíi tíbi Joshua ẹ má bínú o pé mo dáhùn kristẹni o. it's alright. àìmọye ọ̀rọ̀ tó máa ń sọ fún wọn tí wọ́n ní dá wọn lóhùn ẹni máa ní gbogbo oṣù lójú oorun ẹni máa ní kó ló pa òun o tí ìjọ kò ní dá wọn lóhùn kò ní ráyè tí wọn bẹ́ẹ̀ náà ni àwọn adébóyè àwọn allegation tá a máa lé against wọn tá a máa gbọ́ káàkiri everywhere wọn ìtúrẹ̀ lọ bá lọ́yà kọ́nà àrẹ́sẹ̀ nìyẹn wọn ìtúrẹ̀ lọ bá kéèsì wà lẹ́yìn bí òótọ́ ni bí ọ̀rọ̀ ni àti mọ̀ but kò tó wọn tán ẹ̀sìn jàgídíjàgún lè sí yẹn kò tó wọn tán lọ tán tán ṣe yẹn hmm. wọn ò fẹ́ rí wọn ò fẹ́ rí ẹrẹ ìfọkàn lára tí wọn bọ sàn wọn lè tó wọn lè tó ẹrẹ ìfọkàn lómi. ẹ brọdà wa but tí ó bá yẹ pé ọ ń purọ́ mọ́ wọn wọn ní wọn wọ́n lè ṣe nǹkan tó ń ṣe yẹn tán bá purọ́ mọ́ wọn kò yé yín wọ́n lè ṣe nǹkan tó ń ṣe yẹn lọ́dọ̀ tèmi o ẹ má bínú o tí wọ́n bá purọ́ mọ́ wọn kò yé yín tán bá purọ́ mọ́ wọn wọ́n lè ṣe nǹkan tó ń ṣe yẹn bọ̀ tèmi sọ pé kò sí nǹkan tó purọ́ mọ́ wọn kò dẹ̀ sí nǹkan tó jẹ́ pé mébi yàgò gbọ́ yín. òótọ́ lẹ sọ òótọ́ lẹ sọ wọ́n pè wọ́n ní public figure hmm. tó bá ti jẹ́ pé public figure ni ẹ hmm. you can see anything àwọn ọ̀rọ̀ mọ̀ ẹ má ẹ ẹ ṣé public figure ní òkúta gidi ni. òun ló sọ̀rọ̀ ẹbí bẹ́ẹ̀ kò lè fẹ́ rí kò lè fẹ́ rí ẹrẹ hmm. kò fẹ́ rẹrẹ rárá àtọ òun ló ṣẹlẹ̀ pé òun òun rò pé òun ní public figure bẹ́ẹ̀ kò fẹ́ rí ẹ lára òun kò possible hmm. tó bá yẹ kó fẹ́ pé láṣíwájú ó máa rí ẹrẹ lára ẹ wà gbójú kúrò hmm. kò possible ò bá ò bá ìkọlọ ló pé àtúpè wá sílẹ̀ ibùdó ànábì tó ń pè yẹn ó rí ó rí ó rí ó rí ẹrẹ̀fọ̀ lára jésù gan ẹrẹ̀fọ̀ ó rí ẹrẹ̀fọ̀ lára. number uh, sorry sir sorry caller number to call is around uh, i mean ibi topic yẹn ẹ rí nọ́mbà tẹ máa ti pè wọlé ń bẹ̀ sà. wọ́n sára ó pè fún wa wọ́n sára wíṣù àwọn tó tọ́ lídà ó lídà bíbí la political leader ó fúbọ́là ó anybody tó yẹ pé ó jẹ wàá rí ẹrẹ̀fọ̀ bọ́tọ́ mú mi ò rí bí leader fún wọn kò tẹ̀ what leaders fún wọn. Hmm. kò wọ mú ìwò kò wọtẹ ó kàn kan ó lọ ń gbé hmm. kò sí wàhálà sí gọmà ẹkú ẹkú ẹkú ètò. yeah thank you very much. Hmm. wa ń bi tí ibi tí tọ́pìkì wà yẹn ẹ rí nọ́mbà ń bẹ̀ tẹ bá fẹ́ pè wọlé there is number there. èmi ò rí òkúta gidi celebrity náà nìyẹn tí ó wọ agbádá tí ò sáṣọ ní yọ̀ǹda agbádá yẹn tó bá jóbìnrin ló múra bẹ́ẹ̀ yẹn sìn wá ní nǹkan kan ó wọ ó wọ agbádá ẹ wo bó ṣe rí jàtijàti ó wọ agbádá kò sí aṣọ ní ọ́ndà agbádá yẹn. gbogbo idiot fẹ́ di celebrity na wetin happen na na so we mumu reach every he goat wan be celebrity no be small thing o ẹ jẹ́ ká máa gbọ́ àwọn máa yín lọ. ilode o. òkúta gidi o òkúta hmm. gidi òun ló ń di ẹrù fún ya ìyàwó wọn òkúta gidi òun ló ń à hmm. ń o. kémi àti ẹ̀ka bó. tá a bá wa kó búra. ẹ má bínú. tó tẹ̀dá ẹ tó tó tẹ̀ lọ́rìn. mo máa gbé padà mo máa gbé padà nǹkan yẹn mẹ́sàn. ń gbé padà ọ ní lọ báwọn ń gbé padà gbogbo ala máa gbọ́ nǹkan tó ń sọ. káwa torí ẹ̀ afẹ́mọ̀ kọ́mẹ̀ntì aburú lórí ẹni yẹn tí ò bá jẹ́ lè kúrò lórí ẹni yẹn kó padà bọ́ sórí ìwọ náà lẹ́yìn wá ọ̀la. èpè yẹn ni wọ́n kàn láìkí èpè ní anyhow. òkùnkùn àti ìmọ́lẹ̀ òde níjọ ṣe papọ̀. Eh, kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀ kí ọlọ́run kó gbàdúrà wa. ọ̀rọ̀ nípa ohun tó ṣẹlẹ̀ nípa allegation tí ìyá Ọ̀ṣun tó fi ka àlífọ̀ òkúta gidi wípé. Mm àlébà òkúta gidi o àlébà òkúta gidi òun ló ń di ẹrù fún ya ìyàwó wọn àlébà òkúta gidi òun ló ń gbẹ̀bí ọmọ wọn. ó sọ bẹ́ẹ̀ lóòótọ́. gbogbo àwọn èèyàn bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ só wá tọ́ sẹ́nu àlébà òkúta gidi. ẹ sáà àti ẹ̀ka bójú ríra wa tá a bá yíra wa kó wá búra pẹ̀lú ọ̀rọ̀. pẹ̀lú alukurani àbí pẹ̀lú alálẹ̀ tó ní tó ṣẹ̀dá èmi adáhùn adáhùn adáhùn comment yín o mo ní time o ó ní but I thought Igbos are the problems of Yoruba during the election you even said Fulani and Yoruba are one so you don't need to start worrying now that Yoruba Fulani mix blood what are we saying what are you saying what is my business if uh, Fulani. Anybody that wants to take the land is who we are against. Anybody who wants to, because I am one with you, does not mean you should come and take over my, my property. But kilo ba lẹ́yìn ṣe ń tíǹkì báyìí? Kí ló tẹ máa ń tíǹkì bíi màálù? It does not matter. Even my own blood brother or blood sister, tó bá gba property mi, ma ba fà now ma ba bá jà So that is what we are saying let me see that person that uh, write that, that because sometimes tẹ́yìn ẹlẹ́ran yẹn bá sọ̀rọ̀ mi ò ní time fún yín let me see you ah, your face is hiding now your face is hiding abeg thank you for commenting ẹ jẹ́ a máa gbọ́ nǹkan nígbà tí òkúta gidi wà fèsì àwọn èèyàn wá ń kọ́mẹ̀ntì pé ìṣesí àlífà yìí o ìṣesí ẹ ti jọ wípé dájúdájú ó máa ń pa ọ̀rọ̀ yìí torí tó bá àlẹ́jì ẹ̀ báyẹn ó yẹ kó máa búra ni kó máa ṣépè ni kó máa sóríṣiríṣi ni kóun fi kùránì búra ẹgbẹ́ ìbúra dẹ̀ ni torí ti ẹlòmíì lélóhùn fẹ́lẹ́ ẹlẹ́dàá ayé àwọn búra ìsìláàmù faramọ́ gbòòyìn o mo fẹ́lẹ́ dá bàbá mi búra. you see the monofiki in them. àwọn àgbààgbà Islam láàrin wọn tí wọ́n mọ̀ ju àlùfùlání tọ́n bá sọ̀rọ̀ títí títí títí tí wọ́n ní Quran mi rèé the same thing with uh, Christian bíbélì mi ni mo gbójúlé lẹ́yìn Quran kò sí nǹkan míì mọ́ we hear them always talking about it èmi àti ẹ̀gbá pẹ́pẹ́pẹ́pẹ́ tí n bá rọ kùránì mi rèé so now tẹ wá fẹ́ ṣe mùnáfìkì tẹ fẹ́ plan nǹkan tí yóò ṣe plan tẹ fẹ́ plan nǹkan tí yóò make sense yàwọn ilé láti make ayé rí yín pé ẹ̀yin gan ẹ̀yin ni victim lẹ́wọ́ àmọ̀ pé wọn kì í fi kùránì búra. I have even heard one Islamic cleric that tó sọ yìí pé ìgbà kan ní kán fi ògùn búra ó láwọn ò lè fògùn búra pé koran làwọn gbójú pé koran làwọn lè fi búra. so when you say wàláìta láyà uh, ìra kínní kan láìláìláì is it not even worse than láti fi koran búra àbí tẹ bá ń pe wàláìta láì which means orúkọ Allah ṣé koran yẹn ló ju Allah lọ ni àbí Allah ló ju koran yín lọ ẹ lè forúkọ Allah búra bọ́tẹ́ ẹ lè fi koran búra. Does that make sense to anyone? ẹ plan nǹkan yìí ni you planned it àṣírí ti tú àṣírí ti tú. I don't know why this thing is just like this. Ẹ máa wí sí wa náà, kí ló dé? Why you people are wishing. Àìsùn Kùránì ìbúra. Hmm. àwọn kan gbà wípé sẹ̀ríà ò gbà pé ká fi kùránì ká máa mo fi àlùkùránì búra àwọn kọ́kọ́ wà táwọn ò kàkún mọ́ tó já sí wípé wọláhì nǹkan ńlá bẹ̀rẹ̀ níwájú ọlọ́run fẹ́ni ọlọ́run bá ní ó gbẹ̀sìn yìí sórí wàláhì tàláhì fún mábìláhì àlẹ́bíláhì ìlàhùwà gbólóhùn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lásán ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n lọ yìí. bẹ̀rẹ̀ wọ́n máa wọ́n máa ń show how deluded they are all the time wọ́n máa ń show ẹ̀ a sọ pé a mọ̀ ju anybody lọ but please bí mo ṣe béèrè lẹ́ẹ̀kan ṣé Quran yẹn ló ju Allah lọ ni tí ẹni yìí ṣe ń sọ fún wa pé wọ́n lè fi Allah búra wọ́n lè fi orúkọ Allah búra but Islam ò gbà wọ́n kí wọ́n fi Quran búra so it's now the Quran above the name of Allah la ń sọ pé you don't know Yoruba Muslim don't know Islam Yoruba Muslim is just destroying Islam for the owners Quran tó jẹ́ pé eh, Chinese àwọn China ni wọ́n print ẹ̀ Quran yẹn wá ju orúkọ Allah lọ ṣe ti rí lọ́sìn lọ́sìn kan yẹn ti bínú ó rí i pé fact ni mò ń sọ. So paper tó jẹ́ eh, Quran tó jẹ́ pé China China ló ló ló print ẹ̀ so now you are you telling us that Koran is higher than the name of Allah is that what you are telling us you don't know this religion leave it for the owners you are destroying it you are making us look at Islam as evil you Yoruba Muslims You are making us look at Islam as evil. You are destroying Islam. You don't know how to practice Islam like the owners. Leave it alone. Stop destroying it. Stop destroying it. We are not against Islam here. It is not our business how the owners of eh, this eh, of the eh, religion practice it. But it's our business when you bring this religion that you don't know how to, to do and you use it to destroy our people. Maybe many people want to go into Islam, but the way you people are doing this uh, radicalization, this, uh, you know, oriburuku uh, tense, enjekiari Islam. Jesus say you are not doing a, uh, a, uh, a good job. Somebody giving false information and the information of another person name you expect such a person to look away. This is the problem you people have. You cannot listen. Even when you listen, you don't understand. If you are just coming in, Adeleke Muniru Bamidele Oyebode, go and check my program from the beginning. My own is not against who, uh, uh, anybody is accusing anybody. But what I'm telling you is that gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ yìí, mo ní àwọn plan ní àwọn àáfàá yẹn plan ni ẹ ní gbogbo nǹkan tó dẹ̀ ń sọ yìí gbogbo ìwà tó ń hù yìí ó ń tọ́ka sí pé àwọn àáfàá yẹn plan ni ẹ ní. Do you understand? Before this show, go and look at the show I did lórí kéèsì yìí. The first day tí nǹkan yìí máa jáde tí máa gbọ́ tí ìyá Ọ̀ṣun sọ̀rọ̀ mo ní ìyá ọ̀ṣun ò look like ẹni tó ń sòótọ́ mo ní mi ò believe pé ẹni yìí pé oníṣẹ̀ṣe ni mo dẹ̀ bẹ̀rẹ̀ pé ẹ̀yin wo lẹ́mọ̀ ìyá yìí ṣé oníṣẹ̀ṣe ni lóòótọ́ even ní èní yìí mo sì pé ọmọ ṣẹ́kẹ̀ okùn tí mo ti bèrè lọ́wọ́ ẹ̀ you understand so if you don't understand what I am saying please don't come and be writing jagbajantis here you understand I am not condemning anybody that is taking a liar to court. but ó dàbíi pé ẹ̀yin ẹ plan nǹkan yẹn láti fi eh, jẹ́ kí àwọn èèyàn rí wò ó pé bíi pé àwọn èèyàn victimize yín ni kò dẹ̀ sí nǹkan tó ń victimize yín kò sí nǹkan tó ń victimize yín. I want to repeat this that I will not be surprised tí ó bá wá jáde wípé ẹni yìí yìí ẹni tó ń sọ̀rọ̀ yìí ó ní kind of relationship pẹ̀lú àfa alágídí yìí I will not be surprised if ìyá ọ̀ṣun even if he's ọ̀ṣun or he's not ọ̀ṣun if she lies against this man he she should be disciplined you understand oníṣẹ̀ṣe ò kí ń fi kan gbà wọn kì í purọ́ mọ́ wọn kì í you know pàtì èèyàn lẹ́yìn uh, uh, uh, you know wrongly you know pé pé kíyàn kàn purọ́ ká dẹ̀ máa ká dẹ̀ máa sọ pé à ń bò à ń bò no. ẹgbẹ́ awowo ni ìyá yìí bá wọn wà nílọrin yẹn awowo ló bá wọn wà. awowo ni ṣé kò sínú ẹgbẹ́ kankan ni ó ń ṣe ọ̀ṣun ó ń ṣe ẹlẹ́gbẹ́ kò dẹ̀ sí anybody tí you know tí ó ń wá support ẹ̀ tó you know yes wọ́n ní wọ́n ti gbé lọ́yà lọ́yà you know kó lọ support ẹ̀ but she said she has her own lawyer pé tí lọ́yà òun ò bá wà òun ò ní sọ̀rọ̀ ẹ why did we not hear anything from the lawyer why did people that are interviewing people there did not interview her own lawyer Lawson Lawsony, you said Muslims plan it, but why don't you go to court? I'm not saying Muslims plan. I said the Yoruba are fast. The Yoruba are fast in Yoruba land plan it. You are not a Muslim. Do you understand? You are a slave. You are not a Muslim. You are a slave. Who dash you Muslim? if you if you if you are a muslim you should know how to spread love àwọn tí wọ́n ń ṣe ọ̀dà eh, ẹ̀sìn from india from china ẹ ká gbé kọ́ ń bọ̀ from india please hold on uh, caller àwọn tó ń ṣe ẹ̀sìn from india from china wọ́n wà nàìjíríà yẹn náà wọ́n wà nílẹ̀ yorùbá yẹn káàkiri kí ló dé tí yẹ kí ń disturb wọn tó yẹ pé àwọn oníṣẹ̀ṣe lẹ̀ ń disturb ẹ yẹ ká gbọ́ kọ́ọ̀lù tó ń bọ̀ yìí ẹ ló caller. hello hello ẹ sọ̀rọ̀ mo gbọ́ yín a gbọ́ wọn o. ṣé ń gbọ́ nígbà tí. àwọn tí ń gbọ́ yín sìn. cherry Ìlọrin tẹ rí yẹn mm. gbogbo àwọn àfáà tó wà ń bẹ ẹlẹ́bọ ni wọ́n <laughs> ibẹ̀ mo bá wọn mo bá jẹ mo bá wọn mú bẹ̀ dáadáa mm. ibẹ̀ mo ti rí àfáà tó ń gbé ẹ̀dán jáde nínú ilé. ẹ tí wàá gbọ́ tuntun nínú wọn tó bá ṣiṣẹ́ tán ìtorí ẹ̀ ló fi jẹ́ pé ẹ rí kí àwọn babaláwo yẹn kán pọ̀ láti lè jáde àkíyèsí wọn tó bá ṣiṣẹ́ tán ọ̀dọ̀ àwọn babaláwo yẹn tó lọ máa ń béèrè sí pé ṣé iṣẹ́ yìí máa jẹ́ ṣé ó rí báyìí ṣé ó rí báyìí ṣé báwọn ṣe ṣe níbẹ̀ ni. wọ́n tiẹ̀ ni wọ́n ní gbogbo aláǹgbá wọ́n ní gbogbo aláǹgbá Ìlọrin ló ti tán. Ah, ah, no ẹ tuntun ọdún kan wà ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn kan máa gbọ́ wọ́n á fetí sí ọdún kan wà tí wọ́n sọ pé àáfàá kan tó lórúkọ ńlọrin ó mm. bù gbogbo àwọn ẹyẹ igun ẹyẹ àkàlà mm. níṣọ alágbèétán bẹ̀ kẹ́ mọ géèmù tí wọ́n ń gbá so àṣírí ni wọn tó ń tún bẹ̀ yẹn wọ́n ti rí i pé ó ń fẹ̀jẹ̀ àwọn síta tẹ́lẹ̀ wọ́n á ti bọ́ síta wọ́n á ti bẹ̀rẹ̀ sí máa ṣe wáàsí wọ́n á ti bẹ̀rẹ̀ sí máa ṣe ẹgbẹ́ kankan kan wọn ò dẹ̀ ní fẹ́ kéèyàn béèrè question òun ni máa tó kọ́ yín lẹ́ẹ̀kan yẹn hmm. tí ò fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ hmm. so ó fẹ́ kí ló jẹ́ pé káwọn máa dominate Abdulgafar <laughs> Abdulgafar eh, eh, káwọn máa dominate mind èèyàn it's not possible kò possible òun possible now everybody yẹ kó ní free of eh, mind free of mind àbí mind ẹ̀ kó free láti lè ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ọmọ téèyàn bínú ẹ̀ gan tó bá ti ń di pé òbí ẹ̀ bá ń dágbé mọ́ jù a máa parọ́. bẹ́ẹ̀ni. a parọ́ because a ní àpò mi ò dẹ̀ gbọ́dọ̀ mọ̀ pé èmi mo ṣe kínní ọ̀dẹ́ mi ò dẹ̀ gbọ́dọ̀ mọ̀ asáré parọ́ kan tí ò tí ò tí ò tí ò ní bò lẹ́sẹ̀ ó ní ọ̀rọ̀ ìyá yẹn. bẹ́ẹ̀ni ó ní ọ̀rọ̀ ìyá yẹn ó ní ìyá yẹn ń wòkè ó ń wọlé ń yẹn hmm. tẹ bá wo ìyá yẹn dáadáa ẹni pé ibẹ̀ mọ̀ wọ́n ní tójú bá tìyàn Mm. tí kinní kan bó ṣe kéèyàn máa jẹ kan ná àbí kó máa ṣẹ́ ìka ansas máa ṣe nǹkan àbí kó máa yúnra. òun ni ó ṣe ìyá yẹn tó fi ń fa aṣọ sísàlẹ̀ pé ó ṣà ń ṣe bákan ó ṣà ń wá kan máa bízì ọ̀rọ̀ tó ń sọ mm. because ọ̀rọ̀ yẹn ò dá ṣáká lẹ́nu ẹ̀. bàbá yẹn náà action tó gbé lọ ibi odò yẹn kò ṣe gbé mm. action yẹn náà jáde ń yẹn <laughs> ẹ ṣe ṣe ṣe ṣe rí odò yẹn ẹ bó ṣe rí ṣe odò ọ̀hún. Eh, báwo ni eh. ẹ wo bó ṣe rí. àníṣe àníṣe kò sí nǹkan tí kò sí ìfun tó wà nínú àwòdì tí kinní kan òrìṣà òkè ò Mọ <laughs> mo inú wọn tó tó wà ní èkó ń bì nínú àwọn àfa Ìlọrin yẹn tó wà lẹkọọ bì hmm. tẹ bá rí mi tó bá sọ jẹ ẹ ń ṣe kinní kan fún ọ ń ṣe kinní kan fún ọ <laughs> meanwhile nínú àwọn kìrìdé tó jẹ́ tọ̀yọ́ wọn tó hmm. jẹ́ tọ̀yọ́ aláàfin tó náà yọ aláàfin àwọn yẹn máa ń pa ni hmm. wọ́n máa ń pa wọ́n lẹ́nu mọ́ ni because wọ́n mọ̀ pé gbogbo tó ń lò pátá nǹkan ìṣẹ̀ṣe ni hmm. nǹkan ìṣẹ̀ṣe ni kò sí nǹkan kan àṣírí tíra tán bá láwọn fẹ́ dì òǹdí tán láwọn ń dì kiri àwọn nǹkan Senegal ni so ìṣẹ̀ṣe Senegal ni nǹkan tán sọ pé kùndí táwọn kó kiri hmm. so aká má máa parọ́ fún everybody mọ́ hmm. ojú ti là ojú ti ṣẹ́jú ṣe rí ẹ bá pe ancestor yín ẹ ti gbàdúrà láàárọ̀ tẹ́ bá jí mm-hmm. lásán is okay than ancestor ancestor wọ́n pè ṣó mọ ìyá tó bí mi àbí ṣó mọ bàbá tó bí mi. àbí o. ah ah ẹ ẹ I need the enlightenment la need mm-hmm. la need because a kàn lè máa tẹ̀lé àwọn fúù tí wọ́n mọ kankan ìjọ wọ́n rò pé bóyá everybody ẹ wo school tí wọ́n lọ ń bẹ̀rẹ̀ ẹ̀ẹ́mí báyìí small thing ẹ máa rí pé doctor pọ̀ láàrin wọn àwọn doctor kúrẹ́kúrẹ́ hmm. tó yẹ pé wọ́n á parí school bí school wọn bí school Haúsá ni hmm. ẹ ẹ ẹ jáàbù yín pé kò pé ẹ máa wọ yunifásitì sísẹ ti jẹ́ indigene tẹ bá dẹ̀ máa parí bóyá ẹ parí medicine hmm. ẹ máa di doctor yín most of them wọn ò lè kàwé ń ta wọn ò lè fi secondary school certificate wọn lọ kàwé ń ta. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe kọ́lá ẹ jẹ́ ká máa continue to the time ẹ ṣe gan time thank you very very much so ẹ yẹ ká continue pẹ̀lú Mr. Lufulani. ó máa bí wọn ní òsín pé a wọn Mr. o. láàyè adébófó ìbúra fún ma ọlọ́run ìbúra ní ìwà ọba tí ò sí ẹlòmíà fún un wàhálà yẹn dé ẹ rí kọ́mẹ̀ǹtì kan tíyàn kan kọ sínú ibẹ̀ yẹn ń sìn o ẹ ti rí i pé ẹ ti rí i pé <laughs> ó ní may God èèyàn kan ló kọ sórí kíní àlòfòlá níbẹ̀ yẹn ó ní may God protect protect us from these enemies ọmọ Yorùbá ẹgbẹ́ ni ó ń rìfẹ́ sí enemies tó jẹ́ pé nǹkan táwọn plan ní o but it's coming out to say God protect us from these enemies. àwọn kan máa sọ pé àwọn ń jà fún ilẹ̀ yorùbá wọn ní àwọn ò fẹ́ fi tẹ̀sìn sí. ẹ má yẹ kí ẹ má yẹ ń fọ́ bẹ̀ yẹn. Hmm. ẹ ọmọ àgbẹ̀ ẹ̀ wàláì ẹ̀ẹ́dẹ̀ ní nǹkan ńlá ni àbí kò ní rọ́bì káàbà bí rọ́bì káàbà mo fi ọba tó ní káàbà búra ọlọ́run lèèyàn fi búra ṣé ṣé kò náà lójú ọlọ́run lọ. àìfògùn búra àìfòsù èṣù búra ọlọ́run lọ tí a bá fọlọ́run búra. ṣe gbọ́ àìfògùn búra ah, that is just all, the reason for all this nonsense. ó ń tọ́ láti sọ fún wa ń pé ògùn ò Allah wọn bọ̀tá bá sọ pé eh, Allah ni God tààrẹ sọ pé Ogun is the god of iron which means pé ọlọ́run náà ni god ni ọlọ́run náà ni Ògún it's simple simple mathematics ni you don't need a soothsayer to tell you that tí àlà bá jẹ́ ọlọ́run tọ́lọ́run dẹ̀ mí ni god Ogun is the god of iron so ọlọ́run náà ni Ògún ìníṣẹ̀ṣe àti ẹ̀ believe wípé ọlọ́run lògún kò ní yé kò yé àwọn èèyàn bóyá jẹ́ kí n gbé kọ́ọ̀lù yìí before I will I will explain that. that's what a ṣe ń sọ pé ọlọ́run is not olódùmarè ẹ ló kọ́ làwọn ń gbọ́ yín. ṣé rí ǹjẹ́ ọ̀kan bọ́ síta tó ló máa ń judán tó bá fọ́ gbàyàn látẹ̀lẹ́wọ́ báyìí tó máa tí nǹkan gbígbóná máa jáde lọ́wọ́ yàn kò hmm. sọ̀rọ̀ gidi lọ́wọ́ ẹnu ẹ̀ rárá àwọn olórí ibú tó lọ bá ń lé tó ń fún lówó hmm. tí wọ́n ní kó máa promote ẹ̀sìn àjòjì àwọn ni wọ́n ń fún wèrè ẹ̀ lágbára olórí ibú ẹ̀ máa ń jùdán ọmọ yẹn bọ́ síta ó takò báyìí lórí program Saheed Shitty tó ní tó bá fọwọ́ gbàyàn báyìí ẹyẹ tún máa jáde ń bẹ̀ ó máa ń jùdán dáadáa olórí yẹn ogun ní gbogbo wọn ń wò àwọn aláyé bàjẹ́ tó lè dá nǹkan kan. ta ló ń jùdán ta lẹ ló ń jùdán. alùpùpù lá ní olórí ibú yẹn orí program. ẹ má bú wọn ẹ má bú wọn ẹ má bú wọn ẹ gbogbo nǹkan tó ń sọ náà gbogbo wọn ló ju dọ́nà tẹ́ lọ síbẹ̀ ọmọ náà fẹ́gbẹ́ mi nísìnyí mo ti lọ sọ́dọ̀ aláàfáàrí hmm. ọlọ́run ló yọ mí medical eh, problem mi tí aláàfá olórí ibú tó fẹ́ fi nǹkan bá mi sùn tó ní òun fẹ́ bá mi ṣe nǹkan kí n bímọ àdìhẹ́ǹdì ivf mo padà ṣe láàsì tí mo fi hmm. bímọ. fọ́dà hmm. pa fún mi gbà yẹn pé eh, lágbájá kan ṣe mí tẹ̀mẹ̀dún ṣe gbà tí mo lọ sọ́dọ̀ ìṣẹ̀ṣe àwọn yẹn kàn fún mi lágbo wọn fún mi lẹ́fírísìn mi rí ibi tó ti sọ fún mi pé ìyá mi ló ṣe mí aláàfà àti òòlì ló ní hmm. ìyá mi ló ṣe mí àjẹ́ ní ìyá mi ọlọ́run ló kí n má da wọn lóhùn wọn ti hmm. fẹ́ balẹ̀ jẹ́ bọ̀ ó ní ọ̀dọ̀ oníṣẹ́ kan tí mo sọ ìyẹn ní kí n bọ́rí mi kí kí ìṣàwọ́dẹ̀ ṣàgbó fún mi ó tán ìyẹn ò ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ ìyẹn gan ló tún wá advice mi pé àwọn ti gbìyànjú pé bóyá kẹ́ lọ ṣe medical bí mo ṣe lísìsì ọlọ́run dẹ̀ ṣe yẹn dẹ̀ sọ fún mi pé tí má ti ṣe tán pé kì í pè káwọn bá mi ṣe pè sì sí ó tán mm. mo dẹ̀ ṣe ivf yẹn mo ṣe first one ló fẹ́ mo dẹ̀ ṣe tán ó dẹ̀ wà òkè mo dẹ̀ bímọ. Mm, ọlọ́run àbá yín wo ọmọ náà. ìkan fẹ́ gbà mí ọlọ́run ọba ló yọ mí ọlọ́run tó sọ pé mi ní end up pẹ̀lú àfààní. <laughs> bí mo ṣe fẹ́ dìyàwó ẹ̀ ní gbogbo nǹkan tó wá mo mọ tàlùfùlání ìdàdàdàdàdà ọmọ yẹn wà ní Canada ẹni èyí bí èèyàn mímọ mi kind mm. of ọmọ yẹn ló fọ́ gbọ́n òun lọ́ba ẹ̀ ẹ̀ fún yọ̀ ń bẹ̀ ní àfúlàní olórí kìíní ẹni a pé fún wọn mọ́. òṣèjọ́ lọ́wọ́ wọn mọ̀ mm, mm, fún nàìjíríà mm. ọ̀ put everything in order bọ̀ ẹ mọ̀ ọ́ ti dá fún ọtí sẹ́kù tó bá tó stage kan ifá máa jà fúnra ẹ̀ ó ti tó tán ìyẹn báyìí. bẹ́ẹ̀ ẹ ṣe mà ẹ ṣe mà thank you very much. thank you. so ẹ yẹ ká máa gbọ́ ká máa gbọ́ lọ so nǹkan tí mo ní mo máa sọ. Ah ṣe rí gbogbo àwọn irúnmọlẹ̀ wa ọ̀run ni wọ́n ti wá so we can call any of them ọlọ́run but they are not olódùmarè Ogun is not olódùmarè Ọya is not olódùmarè kò yé yín but ọ̀run ni wọ́n ti wá so olú ọ̀run ni wọ́n. so if you, if you see tẹ́ bá ń sọ pé Allah ọlọ́run ni Allah ọlọ́run náà lògún náà ọlọ́run náà lọ bàtálá náà so ìwọ fẹ́ wá sọ̀rọ̀ ń ṣe o fẹ́ wá explain ní nǹkan ṣe must you call Ogun name and Èṣù name must you call them ṣe inú Islam tiẹ̀ ní àwọn irúnmọlẹ̀ yẹn wà ní ṣe inú Islam tiẹ̀ ní mo ní àwọn people yìí plan nǹkan yìí ni àṣírí wọn máa tó tú wọ́n plan nǹkan yìí ni we must we must hear the the, ya the so called ìyá ọ̀ṣun we want to hear her speak we must hear her speak she has to speak. tó bá wá já sí wípé ó wá rò pé òun fi búra lórí eré àbóun fi búra lórí kéré lásán súnmọ́ bí ìlà ìlà bí yóò jà láàárọ̀ yóò jà lọ́sàn-án àbí kó jà lọ́jọ́ alẹ́. <laughs> àbí kó jà nínú kòtò. díẹ̀ nígbà tó ní káfa kò fi kùránì búra àwọn yàrá ń kọ́mẹ́ǹtì ẹ rí káfa yóò ṣe bọ́ta kò fi kùránì búra kó wá ṣe kíníkan. èmi kọ́ lẹ ti fi kùránì búra. Hmm. àfa yẹn sọ wípé àwọn tó ju àwọn lóò wọn dá sí kọ́rọ̀ má gùn torí mi ò ní pẹ́ lẹ́yìn fídíò yìí ń bẹ́ẹ̀ fídíò fẹ́ lòmíì tó ní ìdènà lọ́wọ́. Hmm. ti àrẹ́sì màmá yèyí ọ̀sùn bí ọwọ́ àárọ̀ sa ọwọ́ ọ̀sán bí aago méjìlá wọ́n àrẹ́sì ẹ̀ nílọrin. ẹ bá tẹ lọ́bà ńlá ìkí ẹjọ́. commissioner of police wọ́n dẹ̀ pé ó dẹ̀ wá ń tán ẹ̀ tó dé ìyá ọ̀sùn sọ ó lóun ò ní sọ nǹkan ó ní ọ̀rọ̀ tó ń sọ o àti tí lọ́ọ̀yà òun bá dé o ṣé ẹ̀dẹ̀ mọ̀ wípé ní tí èèyàn bá ní kéèsì tó dá lójú dáadáa tí wọ́n bá ní kéèsì tó dá lójú tó fi lọ́kàbalẹ̀ dáadáa ó nígbà tí lọ́ọ̀yà rẹ̀ bá dé tó sọ̀rọ̀ o kódà àwọn tó kó Nàìjíríà jẹ àwọn tí wọ́n change owó tọ́lá àwọn change owó tí wọ́n padà change owó àwọn náà àwọn náà ṣe kíni tọ́lá àtúntò lọ́ọ̀yà àwọn bá dé wọ́n pa àfáà kan lẹ́kọ̀ọ́ ńjọ́ ọmọ kan mu gum ó mu ìmúkùmù yó ó dẹ̀ pa àfáà yẹn àfáà bìrẹ̀ akeem làfáà yẹn jẹ́ kéèsì ẹ̀ wà ní kóòtù báyìí mọ́dà mhm. kéèsì ni òun kan tún gba lọ́ọ̀yà. meaning what does that mean. ó ní àfitì lọ́ọ̀yà àwọn bá dé nígbà tí lọ́ọ̀yà rẹ̀ dẹ̀ dé. ọ̀gá ọlọ́pàá pílì gbogbo ohun tó sọ lọ́yà wọn náà gbọ́ síwájú ká tó proceed lọ́yà dẹ̀ wò ó fídíò yẹn lọ́ọ̀yà ni pé ah client mi. lọ́yà wa sá lọ ńgbà tó rí gbogbo ẹ̀. <laughs> bá jábọ́. yẹyẹ pipo. kí ni ká wá ṣe pẹ̀lú àṣẹ tọ́lọ́hún. Hmm. na ẹ jẹ́ kí n pe àlífò òkúta gidi wọlé sórí program káwọn náà fẹ́ lọ ra wọn tí wọ́n sọ̀rọ̀ níbo ni ìyá ọ̀sùn wà báyìí níbo ni ìyá ọ̀sùn wà báyìí báyìí lọ́wọ́lọ́wọ́ níbo ni ìyá ọ̀sùn wà ń lọ. níbo ló ń lọ tó pààyàn ni. níbo ni ìyá ọ̀sùn wà o. wọ́n ṣàfẹ́ wọ́n impress àwọn tó tẹ̀lé wọn impress wọn tó aliva ẹ jẹ́ kí n pè wọ́n bisimilayi gbogbo ẹ̀yin tí ẹ ṣe sùúrù tẹ́lẹ̀ fẹ́ gbọ́ ìdí ọ̀rọ̀ hmm. masha allah la quwwata illa billah ẹlẹ́ wa salamu alaykum wa rahmatullahi wa barakatuhu. aleykum salaam wa rahmatullahi barakatuhu àlífà ah, <laughs> àmì ọlọ́run orí prógámù la wà báyìí o gbogbo ayé ló ń gbọ́ òun yẹn sálámọ̀ sí gbogbo àwọn èèyàn ẹ sálámọ̀ sí gbogbo àwọn èèyàn ẹ sálámọ̀ sí wọn. Mm-hmm. èmi ń gbọ́ yín dáadáa sà ẹ sálámọ̀ ẹ sálámọ̀ sí gbogbo àwọn èèyàn hello ẹ kí n tún wọn pè ẹ n tún wọn pè kọ́ọ̀lù àbúrò mi kan ló ń disturb mi ẹ kí n pè àbúrò mi yẹn pé kó jọ kó má bínú máa pè padà kó jọ kó má bínú máa pè padà ẹ jọ one minute please. RNG call RNG call. màá pè é padà káyọ̀dé mu wà lórí program one fún mi ní some minutes please. Yeah. RNG call. Yeah, inshallah bí kúndùrà ti là hmm. ah, ẹ jẹ́ kí n tó àlífà pè padà. Hmm. ṣé ìyá Ọ̀ṣun àti àlífà ṣé wọ́n mọra wọn rí níbo ni wọ́n ti pàdé kí ló dà wọ́n papọ̀ báwo náà ṣe jọ bẹ̀rẹ̀ ìrìn àjò ara wọn sàlámù aleykum àlífà ẹ bá mi sàlámù sí gbogbo àwọn èèyàn tọ́ gbogbo ayé ń gbọ́ wọn yìí àlífà. ṣe rí gbogbo òṣì yìí another reason ni pé wọ́n fẹ́ shut up Tani Olohun gbogbo òṣì tẹ̀ ń rí yìí another reason tó ń fi ń ṣe is to shut up Tani Olohun is to kó ìrẹ̀wẹ̀sì sọ́kàn Tani Olohun àti ọ̀dà oníṣẹ̀ṣe ara rí ìtọ́ fi ṣe gbogbo òṣì yìí nìyẹn. wọ́n ti jẹ́ lónìí. Hmm. àìsí àmọ̀ pé mo sọ fún ara mi tẹ́lẹ̀ náà pé ọ̀rọ̀ ń bọ̀ pé ọ̀rọ̀ dídì. náà. ọ̀rọ̀ ẹ̀jẹ̀ wá dé wáyé. ṣé gbọ́ ṣé gbọ́ nǹkan tí Khalifa yẹn sọ òkúta òkúta gidi ó ní ṣe bí ẹ mọ̀ pé òun sọ fún yín tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ò tíì dé ẹni tí wọ́n parọ́ mọ́ wípé àwọn làwọn fún ní ọmọ true Ọ̀ṣun true òrìṣà so ọ̀rọ̀ wo ni wọ́n ní sí ìpamọ́ tí òun keep tí ò bá ń ṣe pé you are telling us wípé plan yẹn ṣì gùn àjọ plan ni ẹ̀ ni èèyàn mímọ̀ mi nìyẹ́ Ọ̀ṣun àlè mi nìyá ọ̀ṣun àwa àti inspector inspector of uh, I mean commissioner of police ni àjọ kó nǹkan yẹn papọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ tí ì dé kí ni báwo ló ṣe sound létí wa nǹkan tó tí màá yẹn sọ dàtọ̀rọ̀ sì ń bọ̀ ọ̀rọ̀ tí ì dé o ti plan ni ẹ̀ tẹ́lẹ̀ pé ókè tó bá ti sọ nǹkan yìí o wàá fi ọlọ́pàá mú o tẹ bá ti fi ọlọ́pàá mú ẹ mú ẹ ẹ ẹ straighten ẹ kó apologize kó ní irọ́ lòun pa ok lẹ́yìn ìgbà yẹn ẹ àwa àwa sọ pé òun ò kí ń ṣe mọ́ o òun ti fẹ́ join ní Islam àṣebí bàbá òkúta gidi tó jẹ́ àáfàá òun ló fún mi lọ́mọ kí ló dé dé mi ò dẹ̀ máa ṣe é bùsùlùmí lọ. unscrupulous elements in Babangida's voice. These are unscrupulous elements. Hmm. tẹ́ẹ̀tì wà níbo tẹ́ẹ̀tì wà níbo. àwọn náà wọn bá mi sọ̀rọ̀ yẹn dáàdi wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá nígbà tó dé ó lóun ò lè sọ̀rọ̀ kankan àfi kí lóye àwọn wà lórí ìjókòó. àwa jókòó máa lọ́yà rẹ̀ fi wá dé. Hmm. wọ́n wá ní kí lọ́ọ̀yà ó gbọ́ tó sọ lọ́ọ̀yà wá gbọ́ látọ̀kẹ̀dẹ́lẹ̀ ta ló sọ̀rọ̀ yìí ó lóun ni tó ọlọ́pàá wa ní kí lọ́ọ̀yà ọmọ ti sọ̀rọ̀ ọlọ́pàá wa wọ́n wá rújọ́ fún lọ́ọ̀yà wọ́n náà wá rújọ́ fún lọ́ọ̀yà rẹ̀ àwọn àdìpọ̀ béèrè pé bàbá òkúta gidi àná tó gbọ́rọ̀ látòrí wọn hmm. kí làjọ sí wọn àwọn ẹ̀dọ́ wí sí àná pé bàbá yìí lọ wọn lẹ́gbàá tó wọn ní sọ̀rọ̀ lórí ọmọ. gịnị lẹ ẹ hold on ẹ hold on sà yèyí ọ̀sùn sọ wípé bàbá òkúta dídí àná ló gba àwọn lẹ́yìn ìgbà tóun níṣòro ọmọ. olórí kọjá ọmọ ọ̀hún gangan bẹ láyé báyìí. ṣé sọ́rí sà ṣé inú fídíò tó ṣe ta wò yẹn ló ti sọ àbí fídíò míì. ṣé ń rí ibi tá a ti máa mọ̀ pé irọ́ ni àwọn eh. ó ní ó ní ọmọ yẹn ń pé bàbá òkúta ó dẹ̀ sọ pé òun fún Òkútagídí ní ọmọ some twenty years ago ọmọ ta dẹ̀ rí tó jẹ́ first born ní ẹ̀ ń bẹ̀ tó you know ta rí tó squat that girl must be more than twenty years tó bá pé twenty years ni wọ́n contact ara wọn twenty years back ni wọ́n contract ara wọn ọmọ ta rí yẹn ju twenty years lọ. ṣé lẹ́yìn ìgbà tó ti bí yẹn ni wọ́n ṣẹ̀ tún wá fún lọ́mọ míì tó bí ni the guy the guy tó wà ń bẹ̀ mi ò mọ̀ bóyá yẹn ti wọ twenty years mi ti ẹ̀ wojú yẹn dáadáa but lady obìnrin yẹn ó ju twenty years lọ. ẹ rí i pé plan work ni gbogbo nǹkan yìí they planned it Arufulani probably knows about the planning probably knows about the planning wọ́n ni kò sí nídìí fún gbogbo dis rng call. ọ̀rọ̀ ti wà lọ́dọ̀ ọlọ́pàá. tó mò ń gbádùn ọ̀rọ̀ yẹn máa sọ lọ. lẹ́yìn ìgbà náà èmi ń kọ́ nítorí mo wà lórí ìjòkó ìwọ wá dá mi mọ̀ ọ́ wá nígbà náà pé ọmọ wọn tó wí ń kọ́ hmm. ó wọn. yẹyẹ ọ̀sùn ní kóhun àti yín fojú kanra wọn o nígbà tó wá rí yín. ìgbà tó wá dé ọlọ́pàá wá nígbà náà pé àkọ́bí òkúta jì ní kílọ́pàá wọn pẹ̀lú ẹ̀pọ̀ lórí àkọ́bí òkúta jì ní òun lọ́wọ́ lórí ìjókòó yìí hmm. bí wọ́n ń wòye lè yé ní ọlọ́pàá wá náwó tó lè pè mẹ́mí o. Ah, ẹ dúná ẹ ẹ ẹ ẹ ẹ ẹ change aṣọ lọbẹ ni àbẹ change ojú lọbẹ. ṣe ti ẹ mò ń gbádùn ọ̀rọ̀ yín sà. ọwọ́ anibara pé òun ò rí mi lò lẹ́yìn bó bá ti pàdé. kò rí yé rí. bó o lọ wá jẹ́ tóbi wá sọ nígbó tó bá yìí. lọ ní kí ọ̀rọ̀ ti pèsè bẹ́ẹ̀ lọ. òun kọ́ ló di ẹrù ẹgbẹ́ fún ìyàwó yín ni. ó ní ọwọ́ olówó ti ẹ̀ olẹ́gbẹ̀ta ó ti dà pọ́dé gbogbo bẹ̀ tó ń wọlé sọ náà lẹ́gbẹ̀ẹ́ mẹ́kọ̀ọ́ tó ló ń wọlé ní láàárọ̀ hmm. ara kò wá ta ìlà a sì mọ̀ pé ibi tó máa já sí náà nìyẹn. a ti mọ̀ pé ibi tó máa já sí náà nìyẹn ẹ̀rù náà. Allahu Akbar lẹ́nu kan No, ipò ibi tó máa já sí náà nìyẹn. Ó dì náà ìpín ẹ̀yìn Pátápátá olówó ọ̀pọ̀ mi rí. Òun ò sì yín rí. Òun lòun ṣàwájọ bàbá bàbá tí rẹ̀ wọlé fún tóun bá wá kọ́lé ọmọ náà bẹ láyé báyìí. tó mèkì sẹ́ǹsì. aláwọ̀ ọkọ̀. ọmọ rẹ̀ náà àwọn náà wá bá ń bẹ̀. ké níbo wá ní kéèsì wa dé báyìí. Hmm. àwọn ìparí káwọ ọmọ ẹ lọlé. ok kóòtù ló ti lọ sọ̀rọ̀ lọ́la. ó ń lọ kóòtù lọ́la. Salamu alaikum warahmatullahi wabarakatuh maa bá yín sọ̀rọ̀ padà tó alhamdulilayi rabbil alamin tó gbogbo ẹ̀yin olólùfẹ́ rí mi ò ní pẹ́ púpọ̀ mo ti sọ èmi ò ní pẹ́ púpọ̀ lórí programu yìí mm-hmm. ah, èmi ò ní pẹ́ púpọ̀ mm. lórí programu yìí o lẹ́nu kan màmá ọlọ́sùn ti dìnáì pé òun ò máa fọ àléfò òkúta gidi rí o. àti ìgbọ́ lẹ́nu ìyá ọlọ́sùn. òun lòun ní pírọ́bíẹ̀mù nígbà kan tóun lọ sọ́dọ̀ bàbá àlífà òkúta gidi àgbà. true. nígbà tó ju ọmọ pọ́n òun. Mm wọ́n dẹ̀ bẹ ọlọ́run fóun òun dẹ̀ bímọ kódà ọmọ ìyá ń bẹ láyé nísìn. Mm-hmm. Mm-hmm. fídíò tá a rí yìí kò sọ ohun tó jọ bẹ́ẹ̀ níbẹ̀ o. <coughs> fídíò eléyìí tá a rí tá a rí nísìn ẹ̀yin náà wò ó kọ́lọ́run ọlọ́jọ́ ìní kó ṣàánú wa. Mm, kọ́lọ́run ọlọ́jọ́ ìní kó ṣàánú wa kó sọ́ lánàá irọ́ tó jọmọ́ òótọ́ ọmọ aráyé ò ní pa á mọ́ wa ẹ rí bó ṣe ti conclude yìí pé irọ́ ni ẹ̀wọ̀n mi kó bá wa nǹkan yẹn. ìjọba nàìjíríà. wọ́n ti ń conclude. àwa ò ṣe rí ẹ gbogbo ẹni tó bá ń comment ẹ fún ní ẹ fún àwọn commentator lẹ o tó bá ti di lọ́la ẹ ti kan lọ join yẹn ní court lọ́la hmm. kọ́ máa jẹ lọ́ọ̀yà lórí Facebook nísìnyí jẹ hmm. gbọ́ ẹ má jẹ ajẹ́ lọ́ọ̀yà lórí Facebook hmm. ẹni tó ń comment yẹn kó má bínú. Mm ẹ kí ẹni tó ń kọ́mẹ̀ntì yẹn má bínú ẹ má bínú jọ má bínú ìgérébá yín lórí nu má bínú tó bá ti di lọ́la wá pàdé ìyálé court. jẹ́sí gbọ́ ohun tó fọ̀ bẹ̀ yẹn jẹ́sí gbọ́ òkò tó jù bẹ̀ yẹn ìgírẹ́bà yín so he is also against oníṣẹ̀ṣe he is part of this game he is part of this game they are all fanatics no matter ó lè dọ̀là ń sin kó jáde kí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe bí pé preach peace don't ever believe all these people this one akéwúgba akóyígbẹrú all of them mi O kò sí nǹkan kan tó lè you know with it. tèmi lè believe no matter how they preach peace one, they don't know what is peace. igun reba yín rírun nù How can these eh, these descendants of uh, Alimi be talking in public to us? Don't come, mama, sọ̀rọ̀ nyama nyama. How can they be talking rubbish? Àwọn tí ò ń ṣara wa, àwọn tí wọn ò mọ bí alálẹ̀ ṣe ṣe gba ilẹ̀ Yorùbá fún wa àwọn á fẹ́ máa ní control lórí ilẹ̀ yẹn we will not accept it we will not accept it ẹ jẹ́ àmà gbọ́ lọ. wá dìfẹ́ǹdì ẹ̀ ìyẹn ló dáa jù wá pàdé ẹ̀ ní court kó wá dìfẹ́ǹdì ẹ̀yìn òmò yìí pé ká bá ní lórúkọ jẹ́ ò dáa. kò sí nǹkan tó bá yín lórúkọ jẹ́. o lè bú ẹ o lè bú mi èébú yàtọ̀ sí ìbanilórúkọ jẹ́ kò sí nǹkan tó bá yín lórúkọ jẹ́ èébú yàtọ̀ sí ìbanilórúkọ jẹ́ àbórí ẹ àbórí ọ̀tá ẹ dàrú ni kí wọ́n náà sọ pé àbórí ọ̀tá tiẹ̀ náà dàrú ni àjọbúra wa nìyẹn àmọ́ kí n wá àlẹ́ jẹ lórí nǹkan tó ṣe kí n wá parọ́ nǹkan tó ṣe mọ́ ìbanilórúkọ àwọn èèyàn ẹ máa ń ṣe àwọn àṣùbọ̀ kan hmm. a máa ń gbé síra wọn ó mi mo bú ẹ hmm. ó yàtọ̀ sí mo bẹ̀ lórúkọ jẹ́ àbò bà lórúkọ jẹ́ kò sí kò sí ẹjọ́ abúra wa ẹni ní kóòtù obìnrin mo bú ẹni àmọ́ wípé ní wàá bà mí lórúkọ jẹ́ wàá wá sọ fúnlé ẹjọ́ tó bá sọ fúnlé ẹjọ́ kò sí àwọn kan tó yín lórúkọ jẹ́ alárèéjì nìyí alárèéjì nìyí. Uh, custody àwọn ọlọ́pàá to court láàárọ̀ ọ̀la ni o. from custody àwọn ọlọ́pàá. Um, uh, Kingsley Wodope, he said, allow people to practice their religion and focus on your own. This is not a matter of Igbos must leave Lagos again. If you don't have brain, yeah, it is the same thing I, you should listen, it's the same thing I'm doing here that uh, the Yoruba Muslims should allow people to practice their religion. If you just want to comment out of uh, frustration and out of uh, stupidity, I will block you. Do you understand? You can comment, but comment, you know, according to what we are doing. I am saying these people should allow others practice their religion. Do you understand? Anyway, I am removing that your comment. You talk rubbish again, I send you away. ìjà máa gbọ́ máa yín to court laro lani kí lọ́ọ̀yà ẹ wá kàn á pàdé ẹ̀ ẹ̀yin lọ́ọ̀yà àtẹ̀dẹ̀ ń kọ́mẹ̀ntì ẹ̀rí pé lánàá tá a ṣe fídíò mi ò dẹ́nu kankan lẹ́bi mi ò dá àfa lábi mi ò dá ìyá náà lẹ́ ẹ̀ eh, mi ò dá àfa láàrí mi ò dá ìyé ọ̀sán láàrin mo ní ká ṣe sùúrù kó fi dèní òtítọ́ ti wá fojú hàn báyìí. kò sí anybody ẹ wo ẹni tó bá tẹ̀lé program wa lánàá ẹ máa rí pé a bú anybody a dẹ̀dẹ́ nìkankan láàrí a dẹ́ nìkankan lẹ́bi hmm. a ní ká ṣe sùúrù kó fi di ìní a ní tó bá máa fi di ìrọ̀lẹ́ ìní alẹ́ ìní máa àárọ̀ ọ̀la tuesday a tọrọ lọ gbogbo àti wa mọ̀ tọrọ lọ ìyá ọ̀sùn lòun ò máa fà rí o. ìyá ọ̀sùn àti àti mr alufulani ẹyẹ purọ́ o ẹjọ́ fídíò tí ìyá ọ̀sùn fi sọ pé òun ò máa fà rí ẹ jẹ́ ká rí ẹ kì í ṣe alágbẹnusọ fún ìyá ọ̀sùn Let us see the video where Yao Shun is uh, begging. We want to see. We are not saying she's not. We are not saying she cannot. But if there is such a video where Yao Shun is begging, if there is such a video where Yao Shun is saying all these things without durex, durex not durex, sorry, without being under durex, let us see it. You understand? Everybody wants to know the truth. And the truth that we want to know is, is this woman really Iya or shun? Is this woman really Onisha If she's Onisha Imbo ni wọ́n ti ń ṣe mítìn ní aláwo wọn àwọn wo ni wọ́n jọ ń wà meeting tí a àfihàn kankan tó tẹ̀lé you know, tó tó wá support ẹ̀. I don't know ṣé oníṣẹ̀ṣe máa ń sọ ọmọ wọn ní orúkọ mùsùlùmí ni because oníṣẹ̀ṣe tó bá sọ ọmọ ẹ̀ ní orúkọ mùsùlùmí kò kí ń ṣe original oníṣẹ̀ṣe kò yẹ yín torí orúkọ pọ̀ ńlẹ̀ yẹn yẹn ìníṣẹ̀ṣe that somebody will be calling the, the child eh, Abibu Abiba. how did this woman know wípé irú kéèsì yìí ń go on. báwo ló ṣe mọ̀ tí kọ́sí ó ní òun ò rí eh, òkúta gidi rí until that day tí wọ́n wá arrest pé òun ò rí rí òun ò tiẹ̀ mọ̀ pé òun ni òun ò òun ò mọ èèyàn tó ń sọ̀rọ̀ ń pẹ̀ so báwo ló ṣe mọ̀ pé kéèsì yẹn wà nílẹ̀ pé wọ́n ń sọ̀rọ̀ ń pa èèyàn kan o èèyàn kan lọ stop àwọn kan o báwo ló ṣe mọ̀ tí kò bá ń ṣe pé ó rí àwọn fídíòs yẹn. ta ló ń rán wúmà yìí níṣẹ́ we want to know ta ló ń rán níṣẹ́ àwọn wo ni wọ́n fún lówó kó wá ṣe gbogbo òṣì yìí. so we want to know the truth we are not saying Okutagidi is lying We are not saying Alufulani is, is, a, is a lying or is, a, is not correct. We are not saying Okutagidi or Onisha Oloshun is lying. But we are, what we are saying, what me I am saying is that uh, gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ gbogbo àwọn videos tá à ń rí kọ́lọ́fí wà ń bẹ̀ clear kọ́lọ́fí wà ń bẹ̀ ó fẹ́ jọ bíi pé ẹ̀yin àáfàá ẹ kọ script ẹ dẹ̀ fẹ́ máa play you know you want to be acting that script the same script you you wrote nípa ọmọ tó ń fi Arabic phonetic ka kéwú tèmi náà bá fẹ́ lo ìlàjẹ phonetic ń sin mo lọ pé ee alẹ́lẹ̀ kí mi sẹlẹ̀ bẹ́ẹ̀ yìí àmì hìwìrà that is ayoro ìlàjẹ phonetic wọ́n mi hìwìrà. Worajagbare Kini serera. You understand? The old, you know, ancient Ilaje language always end with ra. Our family amunrari. <laughs> we are always saying ra. tí ìkàlẹ̀ náà wàá ṣe fonetiki wọn ẹ megi àyíndẹ máa ṣe dédé ń wéṣe yìí wé ṣe dédé ń wéṣe yìí wé wé wé lọ mí that is òun bú mi wé lọ mí di me de say nkun me me may say nkun ko eh we we we you know say we we mo fi eh èmi ọmọ ìkálẹ̀ lugbosun tabo ina ba fẹ́ sọ ti wọ́n ní ṣé we ma de ma fi èmi ọmọ eh apo ikolokolo ajepo nojodan these are our phonetics so ọmọ yẹn wá ń fi arabic phonetic sọ̀rọ̀ ó wá di big d tí ẹ fẹ́ ràn lọ mẹ́kà so all those all those script all those script ẹkọ ó dà ó fẹ́ jọ bíi pé ẹkọ script yìí ni but you failed before you even started because there are people who can see you there are people who can see you ẹ̀yin wo lẹ gba lọ́ọ̀yà fún ìyá yẹn we want to hear that so called ìyá ọ̀ṣun kó sọ̀rọ̀ we want to hear her who ta lọ́kọ ẹ̀ níbo lọ́kọ ẹ̀ wà ẹ̀ kò lẹ́gbọ́n ni ṣé kò lábúrò ni kò ní ọ́nkù ni kò ní you know kò ní family ni níbo náà wà so we want to know the truth we want to know àwọn tí wọ́n ránṣẹ́ wọ́n ránṣẹ́ ni we want to know them. àtújú ọmọ wọn bẹ lọrun fún òun fi bímọ o kódà ọmọ yẹn bẹ láyé ọmọ yẹn gán bẹ pẹ̀lú ẹ lọ́dọ̀ àwọn ọlọ́pàá òtíye díẹ̀ àti túmọ̀ hmm. ẹ jọ ọ ẹjẹ àgbàláfíà láàyè hmm. ẹjẹ àgbàláfíà hmm. láàyè lójú ayé anabi sallallahu alayhi wa sallam àwọn ẹlẹ́bọ wà ń bẹ́ẹ̀ mm-hmm. ẹ máa gbọ́ àwọn ẹlẹ́bọ wà lójú ayé anabi ẹ máa gbọ́ o anabi dùn paná wọn rẹ ni ṣe ń gbọ́ àwọn tó dẹjọ wa ẹni tó wá pèsè nìyẹn o ẹni tí ó wá pèsè tó ń wá pèsè nìyẹn o ṣe tí understand nǹkan yẹn ń sìn ó ń motivate àwọn èèyàn wípé kọ́ máa jà lọ ní nǹkan tó ń sọ yẹn nígbà ayé ànábì àyànábì bá àwọn ẹlẹ́bọ ní mọ́kà ó paná ẹlẹ́bọ rẹ́ ni ó ń sọ fún àwọn ó ń radicalize àwọn èèyàn ni that you must deal with them ó tún ní àwọn tí ó fi àwọn kan lẹ̀ àwọn tí wọ́n tẹríba fún ànábì tí wọ́n tẹríba fún Islam ó fi àwọn yẹn lẹ̀ that is what he is saying ó sì ń radicalize àwọn èèyàn yẹn ni ó sì ń motivate wọn ni pé kán máa jà lọ ó sì ń sọ fún wọn ni wípé wọn ò gbọ́dọ̀ jẹ́ kí eh, àwọn ẹlẹ́bọ rí imú mí. These are radical people. Àwọn Christians wà ní Mecca yẹn náà. We saw a guy tó jẹ́ uh, Arab from, from uh, Saudi Arabia tó ní Christian lòun pé bóun ṣe múra wípé òun múra eh, ìṣe wọn ní ní Saudi pé báwọn ará Saudi ṣe ń múra nìyẹn pé kò kí ń ṣe ipe muslim ló máa ń múra bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ fi kinní tó máa fi sórí ó fi sórí èyí tí this guy tó ń sọ pé kíyàn kan lọ kú fóun bí yẹn ṣe fi sórí bẹ́ẹ̀ ni màá yẹn fi sílẹ̀ christian ni màá yẹn àwọn ará Mẹ́kà ò ṣe máa bẹ̀rẹ̀ sí nípa christians wọn ṣé wọ́n fẹ́ jẹ́ yan wọ́n ń ṣu ni tó yẹ pé Amẹ́ríkà ló ń gáìdì wọn àwọn ará máa pa christians o kí ló dé tẹ̀yin o ẹ̀yin ò lè ṣe the same thing kẹ́ give peace a chance. wọ́n pa iná iná ẹlẹ́bọ ṣé ṣé ó pa bàbá ẹ̀ ni torí ẹlẹ́bọ ni bàbá ẹ̀ Mohammed yẹn a gbọ́ pé ẹlẹ́bọ ni bàbá ẹ̀ ṣé ó pa bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ni tó you know ṣé ó pa wọ́n ni orúkọ táwọn grandparents ẹ̀ fún àwọn ọmọ ẹ̀ ṣáà ni wọ́n ni wọ́n jẹ́ till the end of days ifá àtìmọ̀ All these, you know, all these names. All these Ìṣẹ̀ṣe names, all those Ifa names. Chokpa pa wọ́n rẹ́ ni? Ṣó pa bàbá ẹ̀ rẹ́ ni? a ti sọ pé àá fẹ́ àá máa kind of are coming to be analysing your wáàsí you people ẹ ẹ̀ dẹ̀ like it because a lot of rubbish ló wà ní wáàsí yín To kẹ ẹ eh, maintain kò ń ṣe threat o a lot of nonsense ló wà nù wá sí yín tí ẹ báyìí tí fi you know uh, should have come to court to support ìyá ọ̀ṣun this is what why are you all of you writing the same thing kí ló dé gbogbo yín ló ń kọ nǹkan kan náà you should have come to court to ọ̀rẹ́ eh, ìyá ọ̀ṣun ṣé wọ́n ti lọ kọ́ọ̀tì ni all of you are saying the same thing ṣé ẹ ẹ sínwín ni why all of you saying the same thing a ti ka èèyàn bíi mẹ́ta àbí mẹ́rin tó kọ the same thing why are you people saying this, the same thing. Eh, kì eh ẹ kì í fetí sílẹ̀ láti gbọ́rọ̀ ṣé nǹkan tó ń ṣe yẹn ṣó normal ni ṣó wò ni is there a need for it. there are Christians in Saudi Arabia there are Christians there there are ẹlẹ́bọ in Saudi Arabia a ti rí fídíò tó jáde tí wọ́n fi àdá ṣára tí wọ́n fi àdá you know ṣára wọn tó dẹ̀ pé wọ́n dẹ̀ ń ṣára wọn for the blood to come out ni ẹ bọ́ kan nìyẹn náà. ẹbọ kan òun nìyẹn if you don't know what ẹbọ is jẹ́ àyè ẹ̀ wọ́n fi ilẹ̀ sáàyè ẹ̀ èyí tó bá ti kọjá àyè ẹ̀ náà ń kógun jà èyí tó bá kọjá àyè ẹ̀ náà ń kógun jà èyí tí kọjá àyè ẹ̀ ó ní èyí tó bá kọjá àyè ẹ̀ ni wọ́n ń kógun jà so ànábì wa ó paná ẹlẹ́bọ àwọn èyí tí àwọn èyí tí ò accept pé kán chìtì kán chìtì òun kán you já wọn lólè kán terrorize wọn. These are not from Saudi Arabia but Iran and Pakistan. So uh, Saudi Arabia, the only Arabic country that are practicing Islam. Ṣé wọn kì í practice ní Saudi Arabia eh, ní eh, ní Iran àti Pakistan ni. Àwọn ti àwọn ti Pakistan yẹn gan sef ni wọ́n wà fanatika jù. Ó yín. But they still they still live with some uh, Hindus. They still live with Hindus. Kí ló dé tẹ́yìn ò lè live pẹ̀lú ara yín? Àwọn ni wọ́n wà fanatical Pakistan Afghanistan wọ́n wà very fanatical but they still live with Hindus. Ẹ kàn ṣáà máa máa wá nǹkan tẹ́ máa fi pẹ́ nǹkan yín lára like to just make it like ẹ eh, ẹ eh, kì í ṣe oníwàhálà oníwàhálà níyín oníwàhálà níyín mùsùlùmí náà jọ ẹja ní ìwà ìwà ìwà gidi ẹjọ́ wà lọ́wọ́ wa káàfin lè pè àwọn èèyàn sínú ẹ̀sìn. tó ti after tí ó ti sọ pé eh, àwọn tí tó ti try láti radicalize àwọn èèyàn pé àwọn tí wọ́n bá ti gbà fún yín wọ́n ti gbà fún Islam ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ ká but àwọn tó bá ní àwọn ò fẹ́ gbà yẹn ẹ kógun jà wọ́n after tó ti sọ yẹn ló bẹ̀rẹ̀ you know That's the monophicism in, in them. Only how many people have you defamed in your in your what? Why are you not defaming people in your program? Let's see this one they talk. Well, what what is the meaning of what we are saying? Uh, defaming people in your program. I don't understand you. ìwà jàgídíjàgádá ní ẹ̀sìn wà lé kínní kan understand kò jẹ́ mùsùlùmí kí là ń pè bẹ́ẹ̀ òun náà ni kéèyàn juwọ́ jíṣẹ́ ẹlẹ́ fún ọba tó ní ẹ̀dá kan torí tọ́lọ́hún ẹ̀dá gbàláfíà láàyè sẹ́rí gbogbo ẹni tó tún kù gbogbo àwọn tó tún kù tẹ́yìn náà mọ̀ tẹ́yìn kọ́ kókù yẹ ìwé ti kàn wọ́n látọ̀dọ̀ ìjọba tí ó bá fi di ní ọ̀la ẹni tẹ́yìn sọ kókù yẹn náà tí ó bá fi di ní ọ̀la Tuesday ẹ gbọ́ details nípa tiẹ̀ náà ẹ̀ka ni ọlọ́run ni ó ń sọ ní wọ́n kọ síbẹ̀ díẹ̀ kọ́lọ́wọ́n lọ́jọ́ ìní kó gbàdúrà wa kó dúró tì kó yọ́nú sí wa ọ̀sán àwa ò lè gbàdúrà kó kó ṣẹ̀wọ̀n àmọ́ bó bá délé ẹjọ́ hmm. wàá wàá ṣe kí ni wàá lọ ṣàtúnṣe wàá lọ ṣàtúnṣe ọ̀rọ̀ ẹnu rẹ eléyìí tí o sọ àbúlọ̀ àdá astagfirullah ni hmm, hmm, tó ọlọ́run gbogbo ìjọba ẹ jẹ́ ká fi ìyẹn lẹ̀ síbẹ̀ yẹn. I will believe gbogbo theater yín tí ẹ̀ ń ẹ̀ ń play ẹni tó bá sì fẹ́ pè wọlé time wa o a believe gbogbo tíátà yín a believe ẹ ẹ fẹ́ gbé òkúta gidi wọlé Along all those nonsense ẹ gbọ́ gbogbo nǹkan tí wọ́n ń sọ gbogbo fídíò tá a ti ń rí a ti rí ìyá ọ̀ṣun kó jáde kó wá sọ̀rọ̀ when we see ìyá ọ̀ṣun come out and talk you understand then we can know how to continue from there but gbogbo rubbish tẹ́ ń ṣe yẹn àwa believe yìí pé ẹ eh, stage manage yẹn ni there is no atom of òótọ́ nínú gbogbo nǹkan tí mò ń rí yẹn there is no atom of òótọ́ afẹ́mọ̀yàn tó ràn ìyá yẹn ń ṣẹ́ àti ẹ̀fẹ́ mọ ìdí tó fi ṣe nǹkan yẹn àwọn tó sọ pé because Eh, you know eh, káwọn torí pé àgbègbè tó ń gbé àwọn mùsùlùmí ló pọ̀ àyọkẹ wọn fẹ́ ṣé kò mọ̀ tẹ́lẹ̀ nípa àwọn mùsùlùmí ló pọ̀ ṣé ọlọfẹ sọdìn ọ̀sán kan orúkan làwọn mùsùlùmí wá gba ibẹ̀ kan ni. báwo ló ṣe máa jẹ́ ipe real eh, kò gba gidi senior I mean òkúta gidi senior ló fún ìyá yìí lọ́mọ tí ó dẹ̀ máa jáde wá ṣe wá purọ́ pé òun lòun fún wọn lọ́mọ <laughs> why would she do that why would she do that. And why would she then go to police station? You know, tí ó dẹ̀ máa tó sọ ó ti sọ fún ẹ pé tí lọ́ọ̀yà òun bá dé lọ́ọ̀yà ẹ̀ dẹ̀ dé ó tún wá ń pa irọ́ wípé òun ò mọ kò gba gidi rí kò yẹ yín lọ́ọ̀yà is there kí lẹ̀rù tó ń bà ṣé wọ́n máa wọ́n máa páyé ẹ̀ wọ́n máa páyé lọ́ọ̀yà tó wà ní tó bá sòótọ́. ṣé tó bá sòótọ́ níbi tí lọ́ọ̀yà ẹ̀ wà yẹn tó sọ nǹkan tó ṣẹlẹ̀ ṣé wọ́n máa pa wọ́n máa pa lọ́ọ̀yà ẹ̀ ni àbí ṣé lọ́ọ̀yà náà ó fi ìpè lọ́ọ̀yà wọn máa gbàbọ̀dé ni ṣé Islam Muslim ni lọ́ọ̀yà ẹ̀ ni ṣé kò mọ̀ pé Muslim ni lọ́ọ̀yà òun tẹ́lẹ̀ kó tó sọ pé ẹ̀ ó dìgbà tí lọ́ọ̀yà òun bá dé ni ṣé kò yẹ kó ní sórí pé torí pé ó ti jẹ́ Muslim ó lè gbàbọ̀dé fóun ṣé kò yẹ kó ní sórí ni. kí ló dé tí àárí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n ti you know, full ibẹ̀ yẹn káwọn náà ṣe you know, support yẹ kí ló dé táàrí wọn kí ló dé táàrí wọn fún àwọn tó ń sọ pé wọ́n ń threaten ẹ̀ mi ò believe pé wọ́n ń threaten ẹ̀ mi ò believe pé wọ́n ń threaten ẹ̀. I don't believe that ipe wọ́n ń threaten ẹ̀. so ẹ jẹ́ kí ìyá yẹn wá sọ òótọ́ mr dúrójayé wọ́n ní we oníṣẹ̀ṣe need to come together and face àwọn ẹrú lárúbáwá yìí yes you are saying the truth but kò right náà kí oníṣẹ̀ṣe lọ purọ́ mọ́yàn tí ìyá ọ̀ṣun yẹn bá purọ́ ẹni tó bá pé ìyá ọ̀ṣun ni èmi ò believe pé ìyá ọ̀ṣun ni o mi ò believe pé ìyá ọ̀ṣun ni òye yín tí yóò bá purọ́ mọ́yàn like this she should not get any support because òun náà fẹ́ bà ojú ìṣẹ̀ṣe jẹ́ ni ó fẹ́ sọ àwọn oníṣẹ̀ṣe di rádaràda ni onírọ́ ni wọ́n wọ́n ṣe máa ń purọ́ mọ́yàn nìyẹn so if another oníṣẹ̀ṣe comes tomorrow now and said nǹkan báyìí ni mo ṣe fún lágbájá báyìí láti fi get nǹkan báyìí nobody will believe that oníṣẹ̀ṣe wọ́n ní àwọn àwọn useless people that is how they talk that is how they lie on people kò sábàrà kankan lọ́wọ́ wọn ẹ bí ìyá ọ̀ṣun yẹn náà ṣe jáde nígbà yẹn ló purọ́ pé gbogbo àhídí gbọmọ lọ́wọ́ òun àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ la gbọ́ pé àwọn gan ni wọ́n wá ń gbọ́ ọmọ lọ́wọ́ you know bàbá Gwabidi senior ẹ pé ọlọ́run tóbi Allahu no be so is that what we want is that what we want is that what we want. Thank you, Mr. Uh, eh, uh, eh, Sister Abigail. Let them show Ìyá Ọ̀ṣun in police station. Exactly. Is she really there? Is she really there? Is that place really a police station? Torí a ti rí àwọn àwọn onímùnáfíkì kan náà tó ti lọ dúró síwájú eh, you know, big mosque. Lọ́dọ̀ ẹ̀ ń sọ pé àwọn làwọn nílé yẹn àwọn làwọn donate fún mosque àwọn làwọn ṣe kíníkan kíníkan we have seen a whole lot of things on this Facebook is Iya Osun really in the police station all the children they are showing you are they really her children. So yes, we Oníṣẹ̀ṣe we support ourselves, but not Lori irọ́. I don't support Oníṣẹ̀ṣe Lori irọ́. Yes, àwa eh, àwọn awo wà we know that awo wà but awo tó bá fẹ́ kó ẹrẹ̀ bá awo nobody support such person nobody support such person kò yẹ yín sìn gbogbo gbogbo nọ́ọ̀sẹ̀ tó ti ń ṣe bọ̀ gbogbo pé à ah, ẹ fídíò wa ẹ fídíò wa ẹ ṣe kinní kan kò look real sẹ́mi Only they may be threatening her cause even the man heading the police is in the reconciliation meeting was obviously on the side of the Muslim even before hearing. I don't I don't know if they are threatening her, but I don't believe they are threatening her. I see I see stand on pé wọ́n stage nǹkan yẹn ni I don't think they are threatening her because she's supposed to know wípé wọ́n máa threaten òun ó yẹ kó mọ̀ before she will come out and say all those those those things ó yẹ kí ó ti put a whole lot of things into consideration do you understand èmi ń sìn I will not be bí mo ṣe sọ pé mo ní agídí tó mi ò ní lọ sí ṣọ́ọ̀bù pákí kí n máa sọ pé kí n máa bú ẹ̀sìn wọn àbí kí máa ṣépè fún àwọn ànábì wọn. I will not do it. So ìwọ tó bá ṣe yẹn ó yẹ kó ti mọ nǹkan tí ó máa jáde ń di ẹ̀ ó yẹ kó mọ̀ ìyẹn ò kí wọnú omi wá máa kígbe òtútù you want to you want to face them that's why you came out. You want to face them. ẹ wo woman tí wọ́n tí ti Kwara yẹn tí ó ń sọ pé àwọn ò mọ àwọn tí wọ́n jáde tí wọ́n wá bọ odò ó ń pùtẹ àsìfì wípé odò làwọn èèyàn ń bọ ó ń pùtẹ àsìfì wípé àwọn oníṣẹ̀ṣe ò mọ Ọlọ́run all these things make make everything look like staged. ó jẹ́ kí gbogbo nǹkan yẹn ló láì pé wọ́n stage ẹ̀ ni. ẹ̀rù ń bà wọ́n ẹ̀rù ń bà wọ́n why are they them there why are they then doing something that we warrant threat tẹ́rù bá ń bà wọ́n. ṣé ẹ̀rù náà ló ń bà tẹ́rù bá ń bà ṣé ó yẹ kó tún máa sọ pé òun wá gba ọmọ lọ́wọ́ òkò gbagidi ni ipe kò gbá gidi senior yẹn ló ṣe ọmọ fóun ṣèbí àkànṣọ ni wípé ókè o òun ò mọ̀ pé kò gbá gidi ti family yìí ni wọ́n ń sọ o ìmíì ni ìmíì lòun sí finish kò ní láti wá máa add more nonsense that òun bàbá ẹ̀ ni ó ṣe ọmọ fóun you know like the opposite ọ̀ṣun òkín fúnyàn lọ́mọ o Allah ló ń fúnyàn lọ́mọ oníṣẹ̀ṣe gidi kan á sọ yẹn àwọn oníṣẹ̀ṣe máa ń ní ọpọlọ wọ́n máa ń mọ bọ́n ṣe máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀. if you don't want to go monafoki way you can use ayinike àti ayinipadà we are all yorubas but kó wá sọ àwọn ọ̀rọ̀ tó sọ yìí pé òun lọ gba ọmọ lọ́wọ́ kò gba gidi ni ìyẹn ti tú nǹkan míì nìyẹn náà ẹ̀rù wo ló ń bá tó máa fi sọ yẹn. so ẹ̀yin èèyàn ọjọ́ yes Allah gives child yeah, if Allah if Allah fuck your mama he go give am child yes na so e be of course we know Allah gives child Spam they give child now you don't know. My friend don't eh, when I hear it's in so you can come and now you can come and be talking nonsense. Allah let them continue their stupidity. I want someone's father and husband. No reasoning to think of how they will bring development to Yoruba, but causing terrorism and hatred. Idiots in gbogbo wọn ojú ọ̀tún gbogbo wọn kò sí kan nínú wọn ní ilẹ̀ yorùbá yẹn yìí gbogbo àwọn ọmọ fúlàní yẹn gbogbo àwọn ọmọ alimi yẹn they are just they are just fools don't know anything don't know anything wọn ẹ ń ba islam jẹ fún àwọn ní islam they should stop they, they should begin to stop yoruba people from going to to to to saudi arabia They are giving them bad names. Yoruba Muslims are giving Islam bad names. They are making the world see Islam as a terrorist, you know, religion. Yoruba Muslims. But I don't believe that that is how it is because we see if America can be coming there to, to, you know, <laughs> Yoruba, Yoruba Nimi, Yoruba Nimi, you are only monophic. <laughs> I don't believe that they are that fanatical and they will allow America to come and be guiding them. I don't think so. I don't think they are that fanatical. I don't think Saudi Arabia is that fanatical and they will allow, uh, you know, Christians to be preaching in any hall in Saudi. I don't believe so. If you are not Yoruba, you understand? You see, Emma, you, that is the madness in you people. You will say today we are not Yoruba, but tomorrow you will be complaining that uh, uh, when they are doing uh, anything in Yoruba land, they, they are not in, in, in involving di yorùbá sì ní lọrin ó lè níyín ó lè níyín nobody wants you in yorùbá i have done a show two, two, three or four years ago tí mo ní ẹ̀yin ará ìlọrin yẹn that you are tí yorùbá tí yorùbá bá fẹ́ ṣe nǹkan pẹ̀lú yín we they have to be very careful because ẹ máa gbé àṣírí yorùbá lọ fáwọn fúlàní I did the show here. Mo ní the same thing pẹ̀lú eh, àwọn ti Ẹdó tó máa gbé àṣírí Yorùbá lọ fún àwọn Ìbò. Táwọn ará Ìlọrin bá wà pẹ̀lú Haúsá. Táwọn ará Ìlọrin bá wà pẹ̀lú Haúsá. Tó bá mọ̀ pé ó máa favour wọn lílò lọ́dọ̀ Yorùbá. Wọ́n á go against àwọn Haúsá. Wọ́n á go against the North. Tó bá wà pẹ̀lú nọ́ọ̀tì tọ́mọ̀ ẹ pé nǹkan yẹn nǹkan láti náà ti máa favour wọn wọ́n go against yorùbá that is their their their character mesujamba. I don't care if you are Yoruba or you are not Yoruba. Me, I don't care. I don't care. Shebi, one of your, your leaders, uh, why are they now putting mouth in Yoruba matter? They put mouth in Yoruba matter now. So you want to put your mouth in Yoruba matter and we should not put your, our mouth in Mbisu Jamba matter. We should not put our mouth in the, the bastard that Alimi gave birth to. Is that what you are saying? You, you miss it. Of course, I know you people are not Yoruba from your name. We know that you are not Yoruba ẹ ti sọ fún wa ń sìn pé irú fìlà tí àlùfòlà níwé yìí tó tó fi sórí yìí o wípé fìlà alimi ni one of you said it wípé fìlà alimi ni fìlà yẹn. And you should stop speaking Yoruba since you are not Yoruba. Stop speaking it. Stop speaking it. Stop speaking it. Nobody wants you to be Yoruba honestly if you ask me eh, kò sí nǹkan kan tó kan you know kò sí yíyàn tó fẹ́ kẹjẹ yorùbá six states nílẹ̀ yorùbá yẹn is enough is enough we don't need you people o lè ní alimi now ṣé ká wá kó àwọn ìran olè mọ́ra ni ká kó ìran olè mọ́ra it's not nice. So, for uh, ladies and gentlemen, it's not my business if they have many tribes. They can all go to hell. Kò yẹ ń sìn kò sí nǹkan tó kó yín jẹ kó sì lọ. Kò yẹ yín. Tá bá ń try láti wà friendly pẹ̀lú yín. Tẹ́ bá ń pé ìyànà ìṣẹ̀lẹ̀ báyìí Yorùbá ẹ kó sì lọ. You see, you look at your name now. You put yourself Dr. Mohammed Babatunde. Why are you bearing Babatunde? kí ló dé tó ń jẹ́ Babátúndé orúkọ Yorùbá ni Babátúndé náà ó ṣe jẹ́ Dr. Mohammed Ibrahim Alimi Obama bá máa jẹ́ Dr. Mohammed Ibrahim Alimi àbí àlùfúlàní remove the Babátúndé from your name orúkọ Yorùbá nìyẹn náà tó ṣe ti rí pé orí yín ti yí a doctor like you o maybe you are a fake doctor ta ló tiẹ̀ mọ̀ let me see you mm. abeg kò sí nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú olè olè ní olè ní álímì ó jà fọ̀njá ló lè ní olè ní álímì so a fẹ́ gbọ́ òótọ́ a fẹ́ gbọ́ kí ìyá ọ̀ṣun wá sọ̀rọ̀ a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu lọ́ọ̀yà ìyá ọ̀ṣun you understand a fẹ́ mọ reason tí ìyá ọ̀ṣun fi ṣe nǹkan tó ṣe ó yé more who that woman is, we want to know. You want to know, know who she is. Emma there forgive well. Emma forgive well. teba forgive well. <laughs> then you have something you are hiding. Emma forgive well. And the IG of police, his attention is needed. In, on this case, his attention is needed. We don't trust that commissioner of police. We don't trust that commissioner of police. He could be the one that is that even arranged this thing with the Mesu Jambas. He could be that person, that commissioner of police could be the one that arranged this rubbish with the Mesu Jambas. You don't forgive, you don't forgive him. I mean, don't forgive her. No. kò ń ṣe pé ìyá ọ̀ṣun o ó bá àáfàá jà pé wọ́n jà wọ́n lura wọn kò ń ṣe bẹ́ẹ̀. What is this one saying? gbogbo ẹ̀yin Christian tẹ́ ń dájọ́ ṣùgbọ́n tí kí ni ẹ jẹ́ kí n wò mí ò rí nǹkan tẹ́ kọ yẹn dáadáa ẹ jẹ́ wò nǹkan tẹ́ kọ gbogbo àràbà àti adájọ́ ṣùgbọ́n tí tí ohun gbogbo dájú náà orí ẹ̀yin náà ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ jẹ́rìí èké lórí social media láì wá ìdí ọ̀rọ̀ ẹ ṣe ẹ ṣe eré dájọ́ a nítorí wípé ẹ kórìíra àwa mùsùlùmí òtítọ́ ni yóò lékè <laughs> òtítọ́ ni yóò lékè nígbẹ̀yìn o àdúpẹ́ o ṣèrè problem tẹ́ni nìyẹn aláàjì wa problem tẹ́ni nìyẹn bóyá kẹ lọ wo ṣó yìí láti ìbẹ̀rẹ̀ kò síyàn kankan tó ń kórìíra yín ọ̀rọ̀ tí mò ń sọ ń sìn eh, eh, you know um, reaction mi sí nǹkan tí ẹni yẹn kọ ni wípé àwọn ará Ìlọrin òun kì í ṣe Yorùbá adẹni àní ìdí wọn kan jẹ́ Yorùbá they are in the north they are in the north central a nídìí wọn kàn jẹ́ yorùbá kàn má máa pátákì ara wọn bíi pé without them we cannot ṣe kíníkan kíníkan kàn wà ń bẹ́ẹ̀ kàn wà ń bẹ́ẹ̀ we don't need them in yorùbá land ilẹ̀ yorùbá kéré now, so kí ni a fẹ́ fi you know so mi ò mọ nǹkan tó kan àwọn kìrìsìtẹ́nì pẹ̀lú nǹkan tẹ̀ ń sọ ń sìn torí àwọn kìrìsìtẹ́nì ò dá sọ́rọ̀ yìí èmi ò kí ń ṣe kìrìsìtẹ́nì kò yín kò dẹ̀ sí ọ̀kan tó ń dájọ́ a ní a fẹ́ mọ òótọ́ ni a fẹ́ mọ reason tí ìyá Ọ̀ṣun fi ṣe nǹkan tó ṣe yẹn a fẹ́ mọ èèyàn tó gbéṣẹ́ fún nǹkan tá à ń sọ ni kò sí ọ̀kan tó dájọ́ mo lẹ ti rí ọ̀kan tó jẹjẹ́ mi gẹ́gẹ́ bí jọ́ọ̀jì ni a dájọ́ a fẹ́ mọ òótọ́ nǹkan tó happen ni mo ti sọ nínú ètò mi mo ní tó bá jẹ́ pé tòótọ́ ni ìyá yẹn tó purọ́ wọn gbọ́dọ̀ dáríjì because ó fẹ́ bojú ìṣẹ̀ṣe jẹ́ ni àwọn ò dẹ̀ fẹ́ kí ìṣẹ̀ṣe bàjẹ́ we don't want liars. <laughs> ṣó ní defamation of character. <laughs> báwo lẹ ṣe mọ̀ pé àwọn tó ń kọ̀mẹ́ǹtì Christian ló pọ̀ jù I am not insulting Ilo right. You said you are not Yoruba, and we said we don't need you to be Yoruba. Uh-uh. So you you with oh, ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ kíyàn kíyàn kíyàn sọ̀rọ̀ sí right? Ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ kíyàn sọ̀rọ̀ sí yín. Ẹ fẹ́ practice rubbish tí tí ànábì yín sọ suffering. yín terrorize them, steal from them, don't let them talk, beat them when they talk. Ayé ìgbà kan nìyẹn five hundred years ago nìyẹn. Nísìnyí you you you slap me etí more hammer gbagam for your head. I go even give you the chance when you slap me. I go wedge you. I go wedge you. I'll give you blow for face. But when táyìn in practice nsìn is something that they practice uh, uh, they practice five hundred years ago in uh, Saudi. You want to come and bring it here. You want to come and bring it in this 20, 20, 19, 20, I mean 2023. 21st century. It's not possible. Take it back. Take it back. So thank you, ladies and gentlemen. We will be updating you as uh, the thing the waka. You understand? We will be updating you as the thing the waka. Ẹ ṣé gan tí ẹ wá wò. Ẹ jọ̀ọ́ bá wa pín ètò yìí ó lọ káríkárí. Àwọ̀ wá láti wá bú èèyàn. you know, sọ pé bóyá à A kàn fẹ́ mọ òótọ́ ọ̀rọ̀ yẹn ni. Bí ẹ̀yin Mùsùlùmí ṣe fẹ́ mọ òótọ́, làwọn oníṣẹ̀ṣe náà fẹ́ mọ òótọ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí it must not die that tẹ́ bá forgive woman yẹn tẹ́ bá forgive woman yẹn then ẹ ti conclude nìyẹn pé ẹ ṣe script tí ẹ gbé síta òun lẹ play kò yẹ yín tẹ́ bá sọ pé ẹ fi nǹkan yìí lẹ̀ fún Ọlọ́run pé Ọlọ́run nìkan lọ́ba onídáríjì irọ́ lẹ pa irọ́ òun lẹ pa tí wọ́n wá dẹ̀ ń tẹ́tì ìyá yẹn ni kó wá sọ wípé wọ́n ń òun we want to hear that one too kó wá sọ pé wọ́n ń tẹ́tì ní òun tẹ bá dẹ̀ jẹ́ kí ìyá yẹn lọ kú síbi tó wà yẹn double wahala for the, the body and the owner of the, the body so ẹ ṣe a máa rí yín next time thank you very much have a good night.